Yes, good morning. Welcome to this platform. Let me quickly, because um, the platform, because we always say we are saying things. Um, anyway, don't let me start with that. Every Father, we say thank you for this moment to worship you, Lord, because you are God. Just in Canada here, in Quebec, one minute to nine o'clock just one minute to nine o'clock, Lord, I say thank you for this morning. I worship Lord, because you are God. There is nobody like you. From east to west, not to south, that be there. Exalted, be glorified forever in Jesus' name. Oh, Lord God Almighty, please, Lord, fill my mouth this morning with authority, with power, with sweetness, with, with authority, with wisdom. Lord, empower me in the name of Jesus. Hey, Lord, take total control right now. Anything we ban, ban them. Anything we lose, lose them. Father, we want to speak, Father, speak through my mouth to people. We are addressing this to Nigeria governments. And we want every necessary action immediately. Father, Lord, please touch people that be in position to take over this. Oh, Lord, do wonder today. Thank you because you answer prayer. After you take, people take authority over this. If action been taken, my life will not be wasted. My daughter life, my people, my children will not be wasted. All my well wishes will not be wasted in the name of Jesus, but all my enemy, all my enemy, Mariabo Sotayekaba, the Lord shall slay them. The wicked souls, the wicked people, disturbing the land shall be exposed and be disgraced and be destroyed. So shall it be. In Jesus' name I pray. Amen. Welcome to this platform. I have a message for Nigerian governments. You know, Nigeria government, there are very many. We have detective. We have from the presidency to the vice, to the speaker, to the rep, to the senate, from there to the defence soldier, a lot of, you know, Nigeria government. So anybody, you are in partaker, you are partaker of the government now. Maybe we may not have access to the, but I know, uh, I'm very sure that uh, important personality, yes, they worship they may be telling me that you know they just uh, decide they, people post more people on Facebook we are passing message we are not here to joke ah we we are not here to joke we are not cashing cruise you understand me whatever we say we mean it we are not here just to jam talk we are not here just to come and say something because people are talking they i want to show people my face you can see me this morning bí mo when i show you the back of my cloth now winter snow when somebody tell you about jáde most no material omi wà lẹ́yìn ṣòkòtò mi you understand me so for you to know that i'm not here and to come and show my face as you see there is a new clothes because some people when they bought new clothes they are showing it on facebook when some people dress like you know they dress like a, you know they come and show it we are not doing that we are not trying we are not doing i'm not going for beauty pageant i'm not doing competition i'm here to support my country i'm here to say no to bad thing I'm here to bring out anything that I see people doing that is not good, that is not right. I'm here to say my mind. I'm here to explain myself. I'm here to report. You understand me? And the report is going to benefit people. I'm not here to destroy. I'm here. Only the people I'm against the bad ones. You understand me? And if you are old or young, if I want to address you, if you are older than me, if you are evil, I will put sir in your name, but I will still say the same I will still register my complaint. Okay? So everybody welcome to this platform. I welcome you either you are good or bad. You are welcome. This morning is not a preaching. We are not preaching. But we are here to say something because it's about Nigeria this morning. So many people will be saying that kí ló fẹ́ because a lot of people patronizing Facebook, most of them, most of them actually who gathered my platform, who surrounded my platform, they are not so much good. If they, they are not authority, they will be those bad ones because we have spoken and we are speaking so much reporting many of them so definitely they won't nífojú rẹ wò wá to discourage us to tell others okay you know what you are talking about us we are not going to patronize your platform yes i'm not calling you to patronize my platform because here is where i will call police on you report you to the authority wherever country you stay that okay this is what they are doing okay you are my country you are from Nigeria you are from anywhere But personally, I'm concerned about my country because I came to Canada because some people dead with me in my country. And when I go to abroad, some people also supporting them to do what? To also, for me not to, you know, supporting evil anyway. Supporting evil, don't let me use big grammar on the issue. So, but this morning, I call Nigeria government, okay? I call Nigeria government. Issue Nigeria government should, should be, should treated should be should be addressed. It's very, very important and it's very, very urgent. First, I want to talk about Yinka. Today, I'm not talking about Yinka positive, um, bad, I mean, negatively. If she's doing negative things, but at times, again, another way, one thing, let me tell you thing. Let me tell you this, let me use this as a um, illustration. Whatever anybody brought and bring and post on the Facebook it has two sides okay that is the positive side and the negative side so most of the time if they post things if I see the negative side of it I will unblock the I will block the person straight away I will block whoever I will block the I will I will just if they tag me or they suggest it to me I will reject it immediately some I block them some I even report them harassing me yeah I, uh, that's why many people said Auto report I report if he if he stay on your lane I don't I don't I don't tag people my things okay I don't tag people I don't disturb you but you disturb me with your nonsense thing because you want to show me that you are this you can counter people you can tell me you are you, you are much you are supporter of evil I will block you and I will report you some of them I can even tell the Facebook you are terrorizing harassment you know so that is it So, but today, today, today, what I want to talk about, I want to talk about Yinka. Yinka TNT, today I'm not talking about what they have been saying about her because I know if she have a bad side of her own, she also have a negative, I mean positive of her side. But what something surprised me today and they tagged me. I supposed to untag it, but I instead of I share it personal, I download it. Okay? and I want to play it for people now. And I just want to give ordering. I don't forget, I, oh Lord, let me remember. I have a very serious dream twice again about Buhari, my president, okay? I have a dream twice, you know, about him. If I'm led, I will share the dream, okay? <laughs> Thank you, Baba Buhari he's doing his own also but Baba Buhari also is there but although I'm not here to talk about you know you cannot fight authority but at the same time some people want direction because they they cannot the presidency the people in power some of them cannot be every, everywhere because they are not omnipresent they are not omniscience they are not agent of day you know they are not the lily of the valley they are not the rock of Sharon they are not God so they can be in Asoro they can be everywhere so when they had the information at time and you try to call them they do what they will take action. Yeah, they see it. Yeah, I know because anybody that is a leader, that is a president, that is a minister, that actually controlling area, uh, the, the community being submitted to your hand, and you are going to be accountable, I mean, accounted, I mean, I mean, you are going to be account if anything happen badly. Then you have to be, you have to take things serious, you know. So when they, they always listen to people who giving them information about their surrounding you know, and they will take immediate action because they want peace. The moment your country, your surroundings is having peace, you too you have. But if you are not giving peace and the country being submitted to your hand, you are going to be accountable for it in later. Okay? So that is why today I'm not I'm not blaming Yinka TNT today, but it's what I see o. Oh, Ntí mo rí bẹ́ẹ̀ ni mo yo. sọ lónìí. Kò ń ṣòun moral ni. I don't like those bullshit things but uh, this is the somebody shared the video but I just want to I want to play it for you to see. àbí nǹkan wo ló bá sùn kí ni nǹkan tó bá sùn tí mo tó fi. ókè ajá ajá ni màá já. kí ló wá mú ẹ bá ajá sùn àti pé ìjọba ò bá sùn kí ló mú ẹ bá já sùn. let me put it in speaker this person uh, this guy mom i'm coming i'm coming on my personal things also the information i want uh, this girl i mean Yinka TNT you know you know everybody know her baba Buhari gan náà ò lè sọ pé àwọn ò mọ̀ vice president wọn ò lè sọ pé wọn ò rírí the video that fly because those people in power house also they they are very much on Facebook but I'm not blaming anybody for anything but this is a to me Oh, aha àwọn àgbò e, tó ṣẹ̀ sí ọmọ tí wọ́n ní ọmọ ọmọ yẹn story yẹn ni pé ó bá já sùn ó dẹ̀ wá sọ fún Yínká lórí Facebook Facebook onígbà ìkẹ̀dẹ̀ ó send voice note sí Yínká so Yínká níta máa fi kọ orúkọ Yínká ni pé Yínká máa bá Nigeria government produce I mean ọmọ yẹn jáde nọ́mbà ìtàn bá ti ní nọ́mbà ọmọ yẹn àti gbogbo information tó set sí Yínká wọ́n máa ṣe kí ni wọ́n ọmọ yẹn wọ́n nídìí ọmọ yẹn Nàìjíríà lo òfin Nàìjíríà ó ní láti rí ọmọ yẹn a ti máa ń gbọ́ pé wọ́n bá já sùn this time around it must not be wave okay it must not be wave it's not a joke okay we heard that they used to travel to Dubai to go and be sleeping with dog in Dubai Nigerian ladies okay they said no okay but this one now said it happened in Nigeria all right it happened in Nigeria so under the domain under the law of Nigeria that is not that is a taboo okay the both in people I mean two people in power authority now the president and the vice president one is a Christian and the other one the first the the president himself our able president is Muslim you understand me which I believe is against Al-Quran is against God is against law is against also Christian never support such thing and it's happening in Nigeria and this is a taboo You understand me? And this time, anything we are complaining about that is destroying the society, that is bringing evil to society, that is allowing people to, you know, to many corruption, is also corruption, should be dealt with immediately. What I want from this person, Yinka should provide this person and then Nigerian government should take this girl and the person who holds the dog who holds the dog that called that girl to come and sleep with that dog should be sentenced to life imprisonment or death by hanging okay and the dog also should be slaughtered you understand me that is my judgment before I play it my judgment is this the owner of the dog should be sentenced to life imprisonment or death by hanging and the dog should be slain okay So, and the Yinka is the one that brought the, he said he has the number of the girl. The girl call her and put it on the live chat also again. He should provide the girl. The girl should know. Oh, wọ́n gbọ́ máa gbé yẹn lọ sí rehab. Rehab. She need, she need a man, eh, you know. She need the rehab. Okay? But, ẹ jẹ́ ká play. Let's play it. Let's play it. Yeah. I have many things to do. But, you know, we cannot be praying for Nigeria we cannot be we can't want Nigeria to be in all area either corruption either the sleeping around I mean dog sleeping with animals do all those bad bad things Is not good Is part of things that causing problem in the whole world but I'm not talking about the whole wide world I'm talking about Nigeria my country I'm call, talking about Nigeria my country okay so I want to play I want let me connect it with the Bluetooth so that you can hear loud.

let's start let's start from beginning. So, ọgbà náà mi ò yá àǹtí ìpínlẹ̀ máa ń tètè. I did. ni nǹkan tó o bá sùn tó jẹ́ kẹ́rù I ah. àbí nǹkan mo lo bá sùn kí ni nǹkan tó o bá sùn tí mo tó fi. ó pè ẹgbẹ́ ẹgbẹ́ mi màá jẹ́. ajá sùn kí ló wá mú ẹgbẹ́ ajá sùn àti pé ìjọ́ wo ló bá sùn kí ló mú ẹgbẹ́ ajá sùn ẹni tó bá pè mí sí ọ̀pọ̀ last week Friday ni na. Last week Friday. Ìgbà tó ṣe tó kí àwọn méjì lọ́wọ́. Àǹtí ìpínlẹ̀ máa ń tètè ọ̀wọ́n ti ṣaláìsì. Wọ́n láti inú ọgbẹ́ fún mi pé òun dẹ̀ ti gbé wọn sí kàtí tí ọ̀gá tọ́jú wọn tọ́jú wọn. Wọ́n jẹ́ kí ní stroke.

kí wọ́n ní iṣẹ́ wọ̀ ní àgbà àwọn ó ní àgbà nísùrù nísùrù nísùrù ara gbàmọ́ ẹ̀ ò yá tó o dẹ̀ ti rí pàṣẹ nǹkan tó lówó lọ́wọ́ kó o wá mọ bó ṣe máa ṣe bọ́sẹ̀ yẹn wá pè pé òun ní bísínẹ́sì fún ẹ wá ní òun ní wá ní bísínẹ́sì wá ní òun fẹ́ kó bá já sùn ń gbọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà wípé tí má lè bá a dá àwọn sùn ó máa tó ní five hundred thousand cash. Hmm. nígbà tí mo nǹkan tí mo tó àwọn jù mí mo rí pé owó yẹn máa kọ́ ìṣòro yẹn díẹ̀ bí mo ṣe àpèkù yẹn mo wá lọ bí ẹ̀. you see she said the grandma the grandma mama, tí wọ́n ti kú grandma ni ó sìkì ọmọ yẹn kí ló máa lọ bá jásùn torí grandma fún kò bá jásùn tó torí ìyá tó bí ó lọ bá jásùn torí grandma ọlọ́run dáríjì mi ìyẹn kọ́ ni mo fẹ́ george but grandma yẹn ní bad luck grandma yẹn ní ẹjọ́ láti bọ́ ọlọ́run rò tó bá ti sick ó lè máa fi inú ẹ̀ gbàdúrà but yẹn kọ́ ni mò ń lọ you understand me that's not where i'm going to màmá ẹ̀ ti kú ọmọ tó bílẹ̀ èyí tóun náà ó ti kú ìyá grandma yẹn wá ṣubú nínú bathroom ó wá ṣe kí ni ó wá ní stroke ó ti ń sick òun ló lóun náwó lé lórí ó wá lọ tó torí grandma ó lọ bá a jásùn now grandma ní problem ọlọ́run ò ní jẹ́ kí grandma be. ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ mi níru grandma be. ọlọ́run ò ní jẹ́ kọ́ mi ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ mi rírú ẹ̀ láyé bọ̀tí tí mò ń sọ lélẹ̀ ìwọ lọ bá ajá sùn ó lé ẹni náà pé òun boyfriend ẹ̀ ní olówó ó wá ló fẹ́ bá ajá sùn bó bá jẹ́ rọ́bọ̀dẹ̀ dóòtọ́ ó ti yé bọ̀ nìkan tí yìí ká ń gbé wá sórí Facebook yìí I want because Nigeria now they are going to Sharia law ó máa di torí gbogbo nǹkan táwọn ọmọ nàìjíríà tó ń ṣe yìí tó ń ṣe yìí especially yorùbás you understand me then we bring sharia law for you and it's going to affect everybody you understand me because on social media somebody slept with dog and then is bringing it on social media because somebody was sick ẹ̀rọ ìyá grandma yẹn ẹni tó ti ní stroke tí ẹni tó bá ti ní stroke orí ló máa tún bẹ́ẹ̀ tó bá ti ní stroke kó tún lè live tó bá wà kí ọ kò ní wà kí ọ totally ó ìmọ̀ máa wà affected in some area i'm not saying they should not take care of somebody but because you want to take care of you don't even take care of yourself that is the mentality of Nigeria self that you are not even taking care of yourself then you be taking care of your grandmother You be taking care of your grandfather taking care of great great great people on your family that they are not even care for you that they are not because wọn care ẹni ṣé grandmother gan care ẹni ní but I don't want to talk about that that's not where I'm going to but let's continue ẹ̀gbọ́n ó ní òun sùn pẹ̀lú he has a brother I mean a boyfriend and the boyfriend now call him one day that he want to see him I mean want to see her that he should come and sleep that their dog I mean need somebody to sleep with pé ajá òun ní ẹni ó nídèèyàn láti máa bá sùn and let me tell you those people doing that tó ṣe fún ọmọ yẹn ní five hundred thousand she if that guy is going to sell it to another people they are going to make it like a video that guy is going to be on another side ọ̀nà ìtọ́sọpá ajáhùn yẹn ó kàn ó máa lò five hundred thousand tó fún yẹn wọ́n fi wọ́n ṣe nǹkan kan ni wọ́n máa gbé sórí Google níbi kan tó jẹ́ pé wọ́n máa lọ ń sanwó ńlá láti máa lọ wò ó ń bẹ̀ so ọmọ yẹn máa wà ń bẹ̀ tó sọ pé ajáhùn ṣe wọ́n fi ń ṣe they are selling them ni you getting me now this time around tó bá jẹ́ àwọn òyìnbó àbáwọn kan máa lóyìnbó ló ṣe kíní kan fún wọn but this person is a Nigeria and it's happening in Nigeria you understand me it's happening in Nigeria Baba Buhari I have a dream about Baba Buhari but kì í ṣe bàbá mi kì í ṣọ̀rọ̀ yẹn mo sọ sísìn eléyìí mo fẹ́ kó bá mi fi ṣàríà lọ ṣàríà lọ mo fẹ́ kó bá mi fi sọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ́ẹ̀ tó ń pè ní kí lórúkọ yìí Yínká but lẹ́ni mi ò bú o mi ò dẹ̀ sọ pé nǹkan tó ṣe because systematically also she's exposing those evil people systematically she's using system to expose them because ẹ bá wo bó ṣe máa bèrè dáadáa wọ́n máa send voice to sí adẹ̀ra gbé jáde ó ti yé because àwọn èèyàn ti mọ̀ pé kò sí nǹkan kan ẹni tó pé gan kò sí nǹkan tí Yinka fẹ́ ṣe sí fún but just to be making their platform to be boosting and a lot of people want to be hearing such things so this time around mo fẹ́ kún ó pé ṣé irọ́ ni wọ́n wá ń pa fún àbó òótọ́ ni we want to know baba buhari they say some people some men are sleeping they have dog animal sleeping with woman being in nigeria and it happened in, in yoruba land we need something we want to know the the the truth of this issue that's why i want to play this again It's against our, our community. It's against our community. It's against the law. There's no law that are passed touching in Nigeria. Okay? There's no law that are passed such thing that animal, dog, should be sleeping with woman being. If there is country that passed the law, it's not in Nigeria. As I'm living in Canada, I abide to their law but I cannot patronize anything that my spirit and my country and that is not good to myself and to society as well. I'm not condemning anybody, but for my Nigeria, Nigeria, there's no such law. In Nigeria, and things can, like this cannot be happening. And they bring it on social media, and people sit down, and a lot of people are watching it. To make people to be raping or to make people more people to go and be trying nonsense things or what or what this person never stay with, with dog because of herself because she want to pay her school fees or because she want to start business she paying she said she went to sleep with dog because her grandmother is sick has a stroke so if the mother eventually she spend the money on the grandmother grandmother still going to die and she will have some diseases from dog there's some things that is in the body of the animal that must not be transferred to woman's body there's a lot of disease that the animals carry because their gene is not the same with our with human being so I call the authority of Nigeria I know the authority, they have many things to do. But at the same time, people in authority, they are many. It's not only the people in the House of Rep or, our Senate or the president and the vice president. We have a lot of people, especially we have the DSS, we have the police, we have a lot of, we have a lot of people in the authority things like this when they are bringing it to society bringing it on the social media is a taboo even those who legalize some things in their country that is now not yet legalized in Nigeria they are not bringing it in Nigeria to the to the to, the, to the social media when you want to talk about such thing you hide it they put it you know there is a lot of places you on the Google that you can watch a a a, a, a, mean, a video nude pictures and a video that you know all those sex video but you know what they private it they privatize it you cannot just get into it you can't just jam into it they can't distribute it to me and you the way my Facebook and this broadcasting will be distributed but these people Nigerians they are sitting down on the social media talking about this nonsense. This is a taboo. We are talking about how to bring down the system to order all the criminals, all the terrorists, all the stealers, all the evil things in Nigeria to bring them down. And then some people are beginning to bring out another things. This is a taboo. This is a disgrace. This is a very, very, very bad disgrace to Nigeria. Ṣé gbogbo àìsàn ló fẹ́ ṣe Nàìjíríà tán ni? Is Nigeria going to face all the trouble of the whole world? Is Nigeria going to die with all the problem of the whole world? This is not good. See, it's explaining in Yoruba language. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni màá wípé tí wọ́n lè bá a dá àwọn sọ̀rọ̀ máa tó ní five hundred thousand cash. nígbà tí mo bẹ̀rẹ̀ nǹkan tí mo tó ara jù mí mo rí pé owó yẹn ó sì máa pọ̀ ìṣòro yẹn díẹ̀ bí mo ṣe àpéèkì nìyẹn mo wá lọ bí ẹ̀ńtọ́ yẹn ó wá ní tí bá ti délé pọ̀ tó bàjẹ́ àwọn ìṣòro ó ká àwọn ojú ojókòó sí wàá ní kí máa fọwọ́ pa kí máa rò máa sè mo ṣáà wá mú rọ́bà kọ́ńdọ̀m ó wá wá wá pa wá wọ̀ fún ó wọ̀ ọ́ òun tó wọ̀ ọ́ òun tí ìwọ ní kí n máa wò má pàdé àwọn ọmọ pé ọgá ẹ náà ṣàwọn ọmọ mi lẹ́nu nígbà gbogbo ara mi pé ọgá ẹ bó ṣe bẹ̀rẹ̀ sí ní gòmò ń but ẹ̀mí eh, ẹ̀yìn ìrìn ọgá ẹ ló lájú ó wá ní kí n fún pẹ̀ fún ọgá wá gòmò ọgá ó bẹ̀rẹ̀ gbà ọgá gbà ìfà tó ga tó òní gbogbo nǹkan tí mo ṣe má mi ò mi ò rí lò mi ò ti ẹ̀rọ torí mi wà ọ̀sán àwọn owó ló ti pẹ̀ ṣùgbọ́n tí màá ṣe kí n gbẹ̀rẹ̀ àwọn nílùú àìsàn mo fi ṣé mi. so how many minutes ni o sọ nínú rẹ̀ nínú note tó tẹ̀sí mi ó ní àti nǹkan ó ní òun sọ̀rọ̀ yìí kò ṣe torí pé o fẹ́ owó tó wà bẹ́ẹ̀ olóò ní ìdíwọ́ yẹn. ìpínlẹ̀ ọkọ̀ ìpínlẹ̀ òyìnbó ń bà mí pé ibi mọ̀ bí ọkọ̀ ti ṣe ní ní ìrora ìpínlẹ̀ tí ó fún ọkọ̀ ìgbìyànjú pé ó jẹ́ nǹkan tó bá ti lọ sọ fún mi kí ìpínlẹ̀ ọkọ̀ ti máa ṣe fẹ́ràn ara mi. ìtò sọ fún mi ni wípé àmọ́ mo yẹ kó lọ tún lọ bá ajá yẹn sùn nítorí owó yẹn jọ ẹ lójú yẹ kí lọ ó yẹ kí lọ síbẹ̀ lánàá wà àṣọ àná yẹn ni mò ń wo orí yẹn ní facebook ó yẹ kí lọ bí bàtà wá wá sẹ́ẹ̀dì voice note wá pè mí pé báwo ni wá òfin òkú pé mo tẹ̀tẹ̀ lọ nínú wá nínú ìgbọ́dọ̀ lọ o òun wá tà láti wá block nọ́mbà ẹni mò ní òun lọ bàtà pè mí wálé àná pé ilé ni mo wà ní òun lọ ilé ni mo wà ní òun kàkà mẹ́rin ni mo ti bẹ́ẹ̀ kàkà ni mo ti ẹ̀rí tó jáde lọ́mọ now ọkùnrin tó pè é lọ bá ajá kò lọ bá ajá sùn ó sọ nínú voice note yẹn tó stage kan ó ní ajá yẹn fẹ́ ìjà tó ẹ lórí jù olùgbọ̀n kan tún wá ń gbádùn oko ajá yẹn. ó ní ajá àwọn ò gbádùn òun ní òbúgbọ́n wípé bájà àwọn ṣe tán kò sọ̀rọ̀ àgbà àwọn sùn kó tó sùn tó yẹn gan òun yàtọ̀ wípé òun láìpẹ́ mo nínú àgbà àwọn òdùnkà àgbà àwọn yọ̀ mọ́ òun wípé òun máa láìpẹ́ ọmọ fún òun kí wọ́n máa bá òun ṣe àgbà àwọn ní ẹgbẹ́ òun kò máa fún mi lówó gidi kóòtù tún máa kú ìdòwò rẹ̀. èyí láìpẹ́ òun náà ni mo ní mo máa lọ ṣe ní àná mi tí mo fi gbọ́ program yẹn pé tí bá tẹ̀ lọ ṣe wàhálì tí ajá yẹn ń dó wọ hmm. kí ni ọkùnrin yẹn ń ṣe nígbà tí ajá yẹn ń dó ẹ kí ni ọkùnrin yẹn ń ṣe. ìgbà tó ń bómi tán òun kàn kí ìpín wọn dì nígbà tó wọn pa mí lára. ó wá fún ẹ lówó yẹn ó ní kó máa lọ àbó fowó yẹn sínú àkáǹtì ẹ. mi ò ó fi ẹ̀rọ bí mi wọ́n gbélé fún mi wá fún mi. ókè ìkọ̀dọ̀ lọ ṣèkọ́ fífẹ́ ṣe. sọ táǹtì ajá yẹn ń dó ẹ lọ́wọ́ kí lọkùnrin yẹn ń ṣe ṣó ń wò ẹ bí ajá yẹn ṣe ó láti fún mi ní pòsíṣàn mo bí ìṣe mo bí kókò jókòó rí wa pé àbáyọ ní bẹ̀rù pé máa hàn wá náà máa jókòó sí wa jókòó sí kankan òun ṣáà mo bí ìkódé ọ̀rẹ́ wa gba àgbẹ̀ jókòó tá a ṣe òun á fọwọ́ pa mí orí. ok òun fọwọ́ pa lórí nígbà tí ajá yẹn ń do ẹ̀ pòsíṣàn wo ni wọ́n wà orí ìpolówó àti ajá yẹn fi ń do ẹ̀. ipò pé mo ní bẹ́ẹ̀sì náà ni mo wà ní ìdó mi wà ní torí ìṣòro dàbí pé ìrìn òun bá wọn bọ̀ tí bá tí wọ́n ti pa àgbà mi lọ́mọ tó ń gbọ́ kàn mí sórí kan ọgbẹ́ mi. how many minutes wá ní ajá yẹn fi jó ẹ. twenty minutes ma. báwo ni wọ́n ṣe mọ̀ pé twenty minutes ni ṣé wọ́n ka time ni àbí o kò forí rò pé i was ready. position wo ni wọ́n wà ṣé ìwọ àti ajá orí bẹ́ẹ̀dì lẹ́jọ́ wà position wo ni wọ́n wà lórí bẹ́ẹ̀dì ó dà pé ló yọ̀dí sẹ́yìn ni. ó ní kí n máa tẹ́wọ́ pa lára àgbègbè kájà ẹ̀ ti wá gẹ̀ẹ́tì tó tẹ́ẹ̀sì ní òun tẹ́ẹ̀sì bó ti gbé kájà náà tó ní kájà ẹ̀ ti wá ní ọkọ̀ ẹ̀ tó òun wá ní kí n yọ ìdí pé láìkún bá rẹ̀ wọ níbi ajá mi tiẹ̀ mo wá yọ̀dí fún. ìgbà tó yọ̀dí fún ó ní òun ò wá sí ọ̀pẹ̀ mọ́ mọ̀ pé ó wọ rọ́bà sí orí oko ajá ṣé gbà tí oko ajá jáde. mo ní ìgbà tó ń tó yẹ tó yẹ fún mo rí. ṣé gbà tó kó ajá yẹn ti jáde ló. àkókò ìjáde wíwá ní ìmọ̀ náà tó ti gbọ́ pẹ̀lú kí má bàa máa bẹ̀rù tó bí yàgò kan máa ṣe ní àbí ní òun tó fi ń ṣe kọ̀kọ̀. so ìwọ wá so kúnlẹ̀ sórí bẹ́ẹ̀dì ni àbí. bẹ́ẹ̀ ni mo kúnlẹ̀ mo kúnlẹ̀ sí bẹ́ẹ̀ mo kúnlẹ̀ bí àjà sórí bẹ́ẹ̀. o wá dojú bolẹ̀. mo kúnlẹ̀ bí mo kúnlẹ̀ bí àjà so ní tí ajá bá ń dún ẹ látẹ̀yìn ọwọ́ ẹ̀ méjèèjì tó fi dúró tó fi ń dún ẹ lórí ẹ̀ dúró fún ẹ láyé ga tó ẹ lórí. Àwọn akọ mi lágbá ẹ̀ ló tàbí tọrọ. Níbo lọ́wọ́ ẹ̀ méjèèjì wá wà? Àwọn ẹ̀mí ojú àlùwé kù, owó ojú di èrò, ọwọ́ ẹ̀ abẹ́rẹ́ kì í tó tẹ̀ mọ́. So gbogbo ìgbà yẹn báwo kí ló ń rọ̀ lọ́kàn ẹ nígbà tájà yẹn do ẹ̀? nǹkan tó rẹ̀ lọ́kàn mi ni pé à èèyàn wa ń bá jà fún ọlọ́run ọ̀pọ̀ jíṣẹ́ náà ló mi débẹ̀ mo mọ̀ sí mẹ́rin kò sí ọkọ̀ jàre kí gbàmọ́ mi máa kú torí àwọn náà mo fò fojú jọ kí nǹkan bá ṣe wọ́n bí bá tó bá tẹ̀ máa kú máa ṣàtẹ̀wé ṣáájú ìwọ̀ kọ́tọ́. now bó ṣe wá ń do. bible àti alikran sọ pé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kan store ẹni náà to dead obìnrin tó bá ṣe àtajá ẹni tó ní ajá yẹn ẹ eh, tó jẹ́ pé wọ́n pè é tó ní kí wọ́n máa ṣe Yinka must provide must produce the person Naija government for this ọlọ́ọ̀ ìlẹ́dùnmarè ń gbọ́ mo lálàárí Buhari láti bí ọjọ́ mẹ́ta ó ti yé yín ṣé rí gbogbo atrocity tí Nàìjíríà ń ṣe yìí ẹ eh? I know that nínú ìlú Canada tí mo wà wọn ò láì kan sọ pé wọ́n ṣe ṣàríà but àwọn ìlú kan tó wà save a little bit tí wọ́n ní peace a little bit òun náà ni àwọn ìlú Dubai àwọn ìlú Saudi yẹn ó ti yé yín it's because of Sharia wọ́n ṣe atrocity about the hiding it but Nigeria no longer hiding anything they are doing their atrocity on broad daylight àti àtòun tó ń sọ bó ṣe máa ń sọ̀rọ̀ okó àtòbò ṣé àmọ́ pé mi ò bá wọn sọ́rí this girl must be proud of all this nonsense tó ń ṣe torí mo mọ̀ pé ó kọrin fún aṣáájú ń jọ sí everybody tó bá ti ń ṣe orí burúkú wọn máa dárúkọ aṣíwájú majority of their aṣíwájú ò rán wọn níṣẹ́ ó ti yé yín majority of those killer though majority of the terrorists because majority of evil this is the wife of àwọn ìyàwó terrorists rèé you know one thing about this girl when she wanted to start this video ọmọ ẹ̀ méjì ọkùnrin àti obìnrin ó fẹ́ ṣó pé òun ní ọmọ home òun settle òun ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n wá kìsì ẹ̀ lórí stage i'm not talking to you wọ́n bá kìsì ẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣó yẹn nígbà tí wọ́n wọlé ó kí wọ́n ṣe báyìí lẹ́yìn ṣọ́hun lè jẹ́ kí ó lè máa sọ gbogbo nǹkan tó ń ṣe yìí number one ó patronize evil in society you understand me ṣé ẹni tí àwọn torí pé mo rí pé a lot of people àti christians àti muslims ni wọ́n wà lọ́ndà this If you don't take care of this thing, Sharia law is going to come to Nigeria. And then me, as a Christian, I will sign it. If Sharia law come to Nigeria, I will sign it. Then by the time ọba bẹ̀rẹ̀ sí payín tán gangan, wọn ò wá nílọ sásínúgbó láti máa payín mọ́. Wọ́n máa dúró face to face pé tó bá ti ṣe nǹkan báyìí, you are going to go for it. Tó bá jalè, wọ́n á gé ọwọ́ ẹ̀ méjèèjì. Tó bá ṣe lè, wọ́n á gbé bẹ́ orí ẹ̀ fọ́gùn. Bẹ́ẹ̀ ni if you don't stop all this to wọ́n bá prove tó is going to come to Nigeria and I'm going to sign it I'm going to support them for bringing sharia law to Nigeria because everybody gbogbo ayé àwọn èèyàn náà fẹ́ bàjẹ́ and Yoruba is the most of the people that supporting all these things very well Yoruba people are the, the one behind all this nonsense, all the trouble, majority of the trouble that even Nigeria, the Nigeria is facing. Now Yoruba is the partaker, and one in one pọ̀jù tó bá yá sí wọn ló máa against àwọn ìran ẹ̀. Iro, burúkú, ìran òṣì, ìran oríbọ̀lọ́, mi ò fẹ́ mọbi tó ti wá. Mi ò fẹ́ Sharia, this guy must be proud she live in London. She live in London. I don't think London also passed a law that said they should be sleeping with dog. Woman bitch should be sleeping with dog. I don't think there's such law. If they pass it, they have to their country. But I'm saying it, they say it's happening in Nigeria. I'm not talking for any country right now. I'm talking for Nigeria. Because originally from there. And we are complaining about evil. That is why most of us in abroad, and those evil, they are not being treated. And members of people now They make life difficult for me, for me saying the truth. They make anybody that is saying the truth, they make life difficult for them. But these evil people, they are the one wọ́n máa jẹ́ kí ayé ọkàn máa lọ́kọ́ balẹ̀. Baba Buhari oku kú time tẹ́lẹ̀ máa fi lọ. I support. It things must be must things must take place. Bẹ́ẹ̀ni, all these things ti ọmọdé ṣe TNT Abi TNT yinka lórúkọ ẹ̀ ń jẹ́. You is a popular person. This guy must be proud and the person that girl that sleep with dog must be open up fetch her out ẹni tó gbé tó ní ajá náà tó ń bá èèyàn sùn must be slay condemned to death and the dog also must be slay to death as well because gbogbo ìwé tí a ti kà àti òfin orílẹ̀-èdè tí a sì gbé lọ́wọ́ lónìí ló against yẹ he against it and this girl with boldness she be coming out to say this thing of reason, wọ́n ṣe sọ fún pé bó ṣe ń sọ bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú burúkú ọkọ̀ àtòbò is is too raw. You don't even the, the white people who own the Facebook, who created all this media, they are not doing it like that again. They are not saying it. They respect it. They make it private. But this, àwọn olórí burúkú èèyàn, wọ́n ṣe nǹkan burúkú ní society and people wọ́n rọ́kun abẹ́ ẹ̀fà anything all of them ne baba buhari must help us because àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ gan tí wọ́n ní bùkátà láti gbọ́ tí ò ń ṣọlẹ̀ tí wọ́n ń ṣe gbọ́mọgbọ́mọ tí wọ́n ń ṣe tẹ́rọ̀ tí wọ́n ń ṣe ìfò wọn ò ní ní time láti máa lọ sábẹ́ okó àti òwò every time gbogbo ìgbà tó bá ti jáde báyìí wọ́n máa rọ́kun abẹ́ tẹ́kì ni all of them watching monday investigated ní gbogbo ọjọ́ sí tí wọ́n sọ̀rọ̀ yẹn you see i didn't put mouth Now somebody came out and a girl came out was saying the grandmother was sick. He have stroke. You couldn't do that ashewo. I mean, you don't do ashewo again with people. It's now with àwọn èèyàn. I mean, pẹ̀lú ẹranko nínú igbó ni pẹ̀lú ẹranko ajá. Because in Lagos, in Lagos, not only in Lagos especially, àti ìbàdàn ẹ lọ wo bí àwọn èèyàn ṣe máa oríṣiríṣi atrocity tó ń ṣẹlẹ̀ mẹ́yẹ that is why you see all of them they will be mentioning o oh, aṣáájú o oh, aṣáájú ni wọ́n fẹ́ o oh, because they know that that one will, will allow you I mean and um, bàbá yẹn sorry ẹ má bínú sá o bàbá ẹ má bínú o that one i'm not rest i'm not i'm not supporting him but at the same i'm not disrespecting anybody okay because they all of them they be singing for it's because of atrocity and the evil they are doing in society you understand me because they know maybe that Baba will he have a lot of things. He's not even focusing in Lagos. Yes, he's in Lagos, he's a Yoruba man, but he focus in other states, in uh, like a northern things, and this thing cannot happen in North. I don't if it happen in North, they will cover it because man stone want to dead. If they if if, if it's open in public, wọ́n máa pa ẹni náà ni. Yes, ní North. Wọ́n ṣe ni wọ́n ń sinwin tó. Alátìmọ̀dẹ̀ láre. Should I say this? It's not me, they be Allah tí bá ẹ̀mí mímọ́ ṣe kí n sọ tẹ́ ẹ̀ bá fẹ́ kí n sọ ọlọ́run má jẹ́ kí n sọ tó bá jẹ́ pé kẹ́ẹ̀kan fẹ́ kí n mọ̀ personally ẹ kó kàn wà nínú má jẹ́ kí n sọ don't give me the grace to say má má pa mí ọlọ́run ṣùgbọ́n má jẹ́ kí ó wù mí láti sọ má sì jẹ́ kí n sọ tẹ́ ẹ̀ bá fẹ́ kí n sọ but if you want people to know it if you want me to say it out Lord help me to say it even push it out of my mouth jẹ́ kó jáde láì mọ̀ gan ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fẹ́ kí n sọ tó jẹ́ personal secret ni Lord continue to keep it with me and help me, Lord, to, to stomach it. At what point ló bá bẹ̀rẹ̀ sí ní gbádùn ẹ̀? Ṣé okó ajá dàbí okó èèyàn ni tó fi ń gbádùn ẹ̀? Look at it. Ìgbà tó fi gbígbé ti ajá ẹ̀ lára tó fi wọ́ọ̀ṣì wọ́ọ̀ṣì wọ́ọ̀ṣì ni mo fi gbádùn ẹ̀. Kí ló ní kó fi ń gbádùn ẹ̀? At what point ló bẹ̀rẹ̀ sí ní gbádùn ẹ̀? ìgbà tí òkúta àìlójú sábà ti wà ẹ̀mọ́ṣọ̀ táwọn ti ní ìkùkọ̀ ní tó gbàgbọ́ kó ẹ wá kí wàá rẹ̀ jáde dájú. ọ o ṣe oko ajá yẹn ìjó dàbí oko èèyàn gangan nínú òbò ẹ. bẹ́ẹ̀ ni. oko ẹ̀dá tó ìgbà wọn ìgbà wọn wá ní adá. Hello. ìgbà wọn wá ní ajá yẹn ìgbà wọn wá ní ajá yẹn ìgbà wọn lára ẹ wálẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀ pé ara ajá yẹn ti wálẹ̀. ìgbà tó kọ̀ mo ṣàyè pé bọ́lọ̀ lórí mi pé bọ́lọ̀ lórí mi ó wá ń jìjì ìyẹn ní ìwà ni ara ajá yẹn ti wálẹ̀ ní kí n dìde kí lọ sí mọ̀. ìgbà tó wá lọ clean up kí ló wá rí. ìgbà tó yẹ clean mi ò rí kọ̀ọ̀kan mú kọ̀ọ̀kan ni. so kí wàá lọ lówó ẹ̀ tó gbogbo tí ajá ń dún ẹ lọ́wọ́ ṣé olówó ẹ̀ ò máa gbé fídíò bí àbí fóònù ẹ̀ dání kó máa fídíò yìí ẹ ò rò. kò ṣe kò ṣe wọn. ó máa ti wà. ṣé ó ń rẹ́rìn ni àbí ó kọ̀ jókòó kọ̀ ń wẹ̀. ó mu ó mu ó mu ó mu ó mu wà lórí tóbi wá lórí. ẹni yẹn ní fídíò ó máa ti fi kámẹ́rà sínú ilé bẹ́ẹ̀ bí kó ọkọ ọmọ yẹn tó wọlé gan kámẹ́rà wà nínú ilé ìwé nígbà tó bá fẹ́ ta fídíò yẹn fún àwọn tó máa ń ta àwọn sáìtì tó ń fẹ́ ta fún millions ló máa ta fídíò yẹn fún wọn tó bá fẹ́ tà fáwọn site tó máa tà fún ó máa edit ẹ̀ á dẹ̀ gbé fún ọ̀bọ̀ tójú ọmọ yẹn máa wà ń bẹ̀ ó máa dẹ̀ ta you understand me kò ní jẹ́ kó mọ̀ pé fídíò ó máa ti set camera sílé kó tó pè kò ní kó gbé fídíò dání kó ṣe àwọn máa record you understand me and that is why Yinka must provide this girl Nika also you see that's why I'm not because even she herself when anytime she's talking she only telling people at times she'll be telling you that like system exposing them also she's enjoying it she's enjoying it you understand me she's enjoying whatever those people say doing she enjoy it and you'll be explaining it for other people also trying to they'll be falling in love you understand me systematically try to advertise I mean try to also sending the message to people so to grab them you understand me many people listening to this after under that i mean after that day if they know this guy they will tell the girl to give them their number that they want to go and do the same thing because they call five hundred thousand you understand what i mean they will go they will call Yinka and Yinka is possible to be selling the number also and Yinka will tell them that he will have the number of the man who actually sleep with, I mean, who have the dog that using it for women, woman be like that, you know. Nika will also have the number of that person. You understand what I mean? Yinka will have the number also. So that is why Nigeria government, Baba Buhari, I'm not calling Professor Yemi this time around. And I'm not calling those people in the house and rep. You call the gbogbo tó dé bá wọn. Buhari ni mò ń pè. Baba Buhari, Sharia mo gbogbo gbẹ̀yìn ká bẹ́ẹ̀ ni àti gbogbo nọ́mbà tó ti lọ́wọ́ yes we want we are still talking about corruption àwọn èèyàn tó ń gbé tó lọ ń bá sùn ìgbà kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wo gbogbo blue film tó máa wo gbogbo oríṣiríṣi o tó ba gbogbo tó jẹ́ káwọn èèyàn tètè máa súnmọ́ bàbá arúgbó tó bá wà nílé á bá ọmọ kékeré sùn ọmọ twelve years á fún bàbá arúgbó á ọmọ àdéjọ thirteen you understand me all this thing àwọn gbogbo àwọn tó ń ṣe orí burúkú yẹn they be watching yín ká o they be watching o bàbá Buhari ni mo pè bẹ́ẹ̀ ni torí mo rí wọ́n sọ fún mi ṣé kí n sọ kọ́kọ́ fún yín part of things ọlọ́run fi wọ̀n mi yes many things is many things is running in the mind of baba Buhari that is not even even the vice president is not is not even discussing it with the vice president he will do some action before they cease i just tell you the Lord show me many things you know action tó ń bá rí nípa Buhari náà máa fi mọ mẹ́rìntì tó ràn nípa wọn Buhari baba Buhari is mad with some with some things that is happening in Nigeria also you understand me and let me tell you it's not so it's not so silly, silly money he can be spending money up and down but he is I tell you he's mad with some things in Nigeria and also he's, he's ready to be a partaker of to be killing also don't show me many things and the way people are doing in Nigeria do you think people will not bí àwọn èèyàn ṣe ń ṣe ayé ọmọ kan ló àwọn ọmọ kan nìyẹn o ẹnìkan ló bí wọn o number one ìyá ẹ̀ ti kú two ẹ̀gbọ́n ẹ̀kan tó ń jọyọ bí wọn yẹn ti kú tó ló ń kéta fún ó bá kú girama wèrè kan àbí kò ní da fún girama tó ní stroke ni kò lọ dún ajá tó torí pé ó fẹ́ fi owó lọ kó fẹ́ fi máa ṣòwò kó ba lè máa káyè ba lè da ó fẹ́ fi tọ́jú girama bó jẹ́ pé yín ká fẹ́ máa gbé àwọn èèyàn wá kán máa sọ gbogbo eléyìí lórí platform èkérò balẹ̀ pọ̀ mbẹ́ she must be proved baba Buhari Buhari must prove this girl yes Sharia law yes. for a lady for a woman be sleeping with dog wọ́n lè ṣe ní ẹni kọ̀tù kò sí tó kàn mí but Nigeria is not the law is not there they go so kò kò sí òfin tó tẹ̀lé wọ́n ní wọ́n ń jalè ok wọ́n ń pààyàn kí ni gbogbo gbogbo nǹkan ló ti ṣẹlẹ̀ sí Nàìjíríà nàìjíríà ìjọ gbogbo wàhálà gbogbo ìṣòro ní nàìjíríà ti ní. ṣé olówó ajá ìgbọ̀ngàn ti dùn ẹ́ rí? kò tí ì dé kò tí ì dé mi lórí ohun tó ń sọ fún mi fún mi pé ajá mi lòun ní bá yàn fún tó mi fi wò rí tó bàtí wọn á kọ wọ òbèrè fún ọ̀dọ́ pé mo nídìí iṣẹ́ pé mo mọ́ mi ní sèkì pé mo ní ìdílé ẹ̀kọ́ ìfọ̀ ẹgbẹ́ tó ní sọ́yà ẹ̀ máa fún mi lówó jù. so ìgbà tó tò sí ẹ tó wá kẹnu sí ẹ ṣó wá kẹnu sí ẹ kó n fẹ́ fẹ́ ẹ ni àbí ó kẹnu sí ẹ pé ìgbà tí ọkùnrin yẹn máa kọ́kọ́ wá bá ẹ kó n fẹ́ fẹ́ ẹ kí ló sọ. bẹ́ẹ̀ni kí ló sọ. òun láìkì ẹni tó ń dùn mo ti máa mo máa dárí màá ní ìgbà kan ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti máa wọ́n máa ń gbójú ìkùn ara oúnjẹ hmm. ẹ wá ní òun láìkì ń tó mi là kọ́ ọkọ̀ wípé ọ̀rẹ́ mi kan láìpẹ́ pé bá ní ìdẹ́nu tuntun máa pè mí. bẹ̀rẹ̀ tó bá pè é ní five thousand tó kàn án máa ń fún mi. ìgbà hmm. tí wọ́n ní ẹ̀pù tó tóbi tó wá ní èmi àfẹ́ẹ̀pù mi lẹ́yìn ọ̀nà ẹ̀pù mi wọ́n ní kí ni kí ni ajá òun púpọ̀ òun fẹ́ gbé lọ sí ọ̀pẹ tó láwọn níbi tí wọ́n bẹ̀rẹ̀. ìgbà màmá ká tó bá gbẹ́ nílé wípé òun máa lè wá fi ṣéèkì wọ́n dẹ̀ máa tọ́jú mi kí bá lè wá máa ajá òun ní sẹ̀ ajá òun gbogbo láìkì ògùn so ọkùnrin yẹn gbogbo fúnra ẹ̀ kò dún ẹni rárá. mi ò ń kọ̀ máa ń máa kìkì ó dẹ̀ máa fọwọ́ tẹ̀ mí lára máa rà mí. so ìgbà tó wá. ìgbà tó sọ fún mi pé òun fẹ́ òun fẹ́ fẹ́ mi ìsọ fún mi pé òun fẹ́ fẹ́ mi bẹ́ẹ̀ tó ní ti bá ní ìdìbò ní sùn bíi bá ń sọ bí bọ́ọ̀ sọ ọ̀rẹ́ rẹ̀ fún ó ti bá ní ìdìbò kókó òkú bá lè dùnkọ̀ mọ́ máa pè ó dẹ̀ máa fún mi àwọn tukutuku ní ti. ó jẹ́ kó tó dé ní lọ́dún ajá kí làwọn nǹkan tó sọ fún ẹ ṣé o mọ̀ pé ajá ló fẹ́ lọ dó àbí ó ti kọ́kọ́ sọ owó tó máa fún ẹ àbó délé ẹ̀kọ́ ló kọ́ wá lórí ìfẹ́jà bó ti mọ̀. ó ti sọ owó tó máa fún ẹ tó ní ajá ni ó ní ajá ni bàbá tí mo bá àmọ́ ìṣòro rẹ̀ tí mo bẹ̀rù kọ̀díṣọ̀ tó wà wájú mi wípé mi ò ní rò mi ò bẹ̀rù pé ìyá ẹ̀rọ tó kúkú máa ń retí ẹ̀kọ́ mi nìkan àwọn ọmọ àti ìtọ́jú ìyá tí gbogbo ẹ̀yìn yẹn máa ti wọ̀ mí lọ́wọ́ jù kó tó bẹ́ẹ̀ tó ń gbà lóyún mọ̀ ó sọ fún mi ìdí sọ́tí àti mi ò pé àzá wọn máa ń ṣe nà mí kò sí kọ̀kọ̀ tó kó má wọlé mo máa ṣe sọ̀mà fún mi ní owó mi ó wá ní kí n má wọlé pé màá fún mi ó lọ́yọ̀ sáà mo ń béèrè lọ́wọ́ kan àtìgbélé pé sáà mo ń yàgbọ́ ní pé màá fún mi ó wá ní kí n má wọlé pé màá fún mi ó dẹ̀ kù. so ìgbà tí wọn wá délé ẹ ṣó kọ́kọ́ fún ẹ ní anything ó kọ́kọ́ fún ẹ ní any drink mú kó tó do ajá ṣó fún ẹ ní anything kò fún mi pé kọ̀ọ̀kan tó yóò ti sọ fún mi lọ́wọ́ láti mú mi kò fún mi lẹ́nu kù mo láti ní ìgbọ̀mọ̀ tó ṣe pẹ̀lú tí mo wá gbọ́ fúrógíráàmù yìí lórí títí wá ń bà mí. o pẹ̀lú ìdùnnú ló fi dún ajá ṣé orí ìgbádùn oko ajá yẹn ni. bẹ́ẹ̀ni mo mo gbàgbọ́ mo gbàgbọ́ bọ̀ kó ṣe pé nǹkan tó ń rìn mí ìrọ̀lá kan tí mo rẹ̀ wá bí ìgbà tí mo ṣe ẹ̀rù bà mí òun ò dẹ̀ pé bí nǹkan mo ní kó bá wọ̀ ọ́ ní pé kí láti máa tún ilé wàá wá bàbá tí mo wá rí ìkọ̀tẹ̀ pósì rẹ̀ wọ́n mọ̀ ní pé àbí nǹkan máa ń ṣe àwọn ọ̀rọ̀ tó bá ti dúkọ̀ tí kò ṣe é gbọ́ ni òun ni mo ṣe tètè pa ìwé síta nígbà tó kọ́ mọ̀ wá mi lójú. so tó bá jẹ́ pé kò ń ṣe nǹkan tó rí àti túmọ̀ pé o ti rí kinní yẹn o sì àìvoice note tí mo bá pẹ́ mi ò pè é lánàá o bá ti padà lọ́dọ̀ mo máa lọ lánàá tó máa kọ́ pé mi ò pè mí mi sọ pé tó bá ti kúrò ní ṣọ́ọ̀bù ibi tí mo ti ń bá wọn ta oúnjẹ pé bá ti kúrò ńbẹ ni pé màá pè màá bá bọ̀wá náà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ bá mi sọ̀rọ̀ pé mo bọ̀ ọ̀lọ́ ẹni yẹn o ẹ̀yin sọ̀rọ̀ ń bẹ́ ẹ pé nǹkan máa ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá nígbà mi ìgbà mi gan ń bọ̀ ó wá pè mí wá block number èyí tí wọ́n lọ sí nọ́mbà mi pè mí ní èmi pé àmúdọ̀ tẹ́lẹ̀ tó ń lánàá màá ní kó má bínú pé ara mi ìyá mi ìyá mi ètò mọ́ ní pè padà mo kọ̀ ìjẹ́ ìwọ fúnra ra ẹ̀ látà tó du ajá yẹn ìjẹ́ fúnra rẹ̀ lọ take time rẹ̀ kó tiẹ̀ lọ kà á wípé bóyá n tó máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá fún ajá ìjọ fúnra rẹ̀ lọ kà á kó fúnra rẹ̀ take time yẹn kó lọ wò. I'll tell you, but now to God, you should be ashamed of your. Now, what's the story ẹ̀ fún mi? Kí ló. Ṣé rí ẹni tó gé fídíò yẹn lásán? ní a day ago that's yesterday this video was did yesterday i think so mi ò mọjọ́ tí yìí ká ṣe bọ̀tẹ́ni tó wá kọ̀ tiẹ̀ tó gbé sórí ọ̀dọ̀ ẹ̀ ọlámídé oní story one ọlámídé oní story one láìkì ẹ̀ lásán ó ti ní five thousand almost five thousand two hundred ló ti ní lórí like comment alone is about one thousand two three hundred and the sharing of the video alone is three two thousand people have shared it and the viewer almost three uh, two fifty thousand have watched the video for one person the one person that's one one video of this one video and like five hundred I mean two thousand people watch it have shared it just imagine millions of people tó máa ti wo video eléyìí nìkan just imagine evangelism of the demon devil evangelism that tó ti ṣe round ẹ mọ iye èèyàn ní tí n bá máa ṣetán níbi báyìí sìn because of the hatred because we have mentioned some people and we are not compromising on this all what we have said because i'm standing on my truth nothing because experience bad experience mo ní ní nàìjíríà tí mo fi wá bí you understand me ha they will not if i finish my video maybe tí n bá rí fídíò tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe tó bá really interest wọn tí mi ò really ṣe ṣe di you understand me i don't really hammer them they put something like two hundred but nísìnyí tí n bá ṣe tán twenty thirty thirty people ló máa fi likes you understand me because it's the truth it's pure truth and there is no corruption there is no destruction here and that is why Yinka also support Bola Ahmed as Asiwaju Bola Ahmed Tinubu bàbá ni o Baba ni wọn o and I want to show you something ó ti tán níbi tí mo fẹ́ play fún yẹn but let me I, there is one video I share yesterday also it's about myself okay i want to show you the video and i want to show you the platform tí mo ti ṣe ní three over three years ago you can see you can see do you see three how many years ago let me show you i want to show you it will be good at the back i want you to see at the back did you see you can see three years ago You can see. Do you see? You can see, hello, daddy, Asiwaju Bola Ahmed Tinubu. You can see. You can see this three years ago. Now go, let's go, let's go there. You can, you can see. It's three years ago. All right? And I caught the attention of Asiwaju is not my father. There was a time I was busy seriously fighting for Asiwaju Bola Ahmed Tinubu. Baba ye. People thought because uh, I, I, his firstborn, that is Sade Yaloja, Sade Yaloja, she's a Sade. My name also is Sade. So Bola Ahmed Tinubu, there was a time just to support him and to, you know, because a lot of people, the trouble was, you know, I was supporting people thought I'm, I was the, I mean, I'm the Sade. I'm not. Okay? I'm not. I'm not his child biologically and I've not set my eyes on him, in face to face apart from seeing him on TV or campaign team when he's passing, especially in the that time. Ojito àti ọjọ́ kan tí mo bá wọn ṣe INEC nígbà 1990 kí ni ná nígbà tó ń fẹ́ ṣe election ní Lagos State ńgbà yẹn and it was K2 wọ́n dẹ̀ ṣe wá sí I mean pulling boat wa ńgbà yẹn àti kúrò ńbẹ̀ ńgbà tó náà wá sí K2 you understand me yeah wo ni ná I remember I remember so mi ò rántí mi ò rí wọn rí báyìí so people some people miss things I've not, it's not my biological father, but in our language, in Yoruba language, in Yoruba culture, eh? When somebody is older, older enough to be your father, you call them even not old enough to be your father, at times, you call them father. Baba mi wẹ pẹ̀lẹ́ sá o, it's not me, it's your biological father. You understand me? So, but I'm telling you how I address um, Aṣíwájú Baba Ashwaju Bola Ahmed Tinubu. So when people, if you don't put Baba, it's like to people, they say maybe you are disrespecting him. So I'll go to put Baba today because I want to show you something. You can see three years ago, exactly what happened today. That is why when they are calling you, when you are in position to do that, when people are doing bad thing, cop them so that when you are leaving them, to continue to do that evil, it will surely come back to you. Even if you are enjoying it at that moment, it will affect you negatively another day. Ṣó ti yé yín, téèyàn bá ti ń gbẹ̀yàn ní eyín, tó bá ti gbé eyín náà tán, tó bá gé ẹni tó bá fẹ́ gé jẹ, tó bá ń wáyàn tí ò réyàn gé jẹ, yóò padà Mo sọ níbí báyìí. You don't even me then, I don't even know, I thought it's only Nigeria that was watching my show. I don't know that America watch and also Canada people, important people especially, they watching my show. Because I said it, I use it as a example in that video that àwọn èèyàn sí àwọn America sójà mi, àwọn I mentioned uh, the terror, I mean the terrorists who attack America then, that's Bin on this show that America was like doing good to them, like you know, helping them, but at the end of everything, they bite America. I use this as a sample here I was just saying it to you know that my people Nigeria I was talking to Nigeria that whatever anybody is doing that is not good in the society that they should try to curb them and most of the they should curb them and my example is this my son when he offended me I came here to to to explain to the whole world when my family did anything that is not good I came out to explain it and I'm not supporting it It's not because I'm exposing them. Yes, I'm exposing them and again because I don't want evil. And to, to, when you are producing evil, when your family is producing evil, when you know people producing evil, then you believe they cannot, it cannot harm you because you know that they are producing evil for others and they are eating it and people are consuming those evil and they are dying and you believe you know them they will pardon you what of when you are no longer there your generation your family that are not they don't know the genesis of it they can eat out of it and they will also be destroyed you destroy evil not because of yourself alone you destroy corruption and problem not because of yourself alone because of your future unborn children also because if utobaku bá kú kọ́ lè kọ́ dáadáa nípa rẹ̀ àti kọ́lọ́run náà lè kọ́ dáadáa sílẹ̀ nípa you understand what I mean this is three years ago but uh, there's something I said here when I started I said even it's only wọ́n ní one more adopted children let me play here a little bit let me just play it. major the concrete problem tí àwọn Nàìjíríà yes fine everybody tó bá parliament pé ó máa dangerous tó bá yá fún ìjọ fún ìlú fún ìlú nàìjíríà àbí yorùbá àti ní èkó gangan. you see this video that time there was a news a lot of news you know only now people stop calling and they know that people also know that a lot of people in power they monitor my page they, my, they always watch my chat you know a lot of people also they are running away from my platform you understand me they are running away but that time and they are avoiding me and I tell them that evil people should avoid me if you are evil please I'm not for you okay if you are trying to play nonsense game I will bring you here so evil just go away from me go away from my daughter go away from my things I'm not for you èmi dọ̀dí yín I reject you So I was playing this video. I was then, a lot of people report to me, a lot of killing that was happening in Lagos. You understand me? That time, I was talking, I don't even know that Ashwaju is going to, is going to have, have a, I mean, this a vision to come out, but I've seen it. It didn't say to, to me, once of anybody. You know, three years ago, I talked about this going to 2023 you understand me nígbà yẹn wọ́n ṣe elect wọn ní second time ni you understand me two thousand and nineteen tí wọ́n ṣe elect àwọn ìjọba ilé tó wà ń bẹ̀ ń sìn nígbà yẹn tó ṣe ìwọlé òun ni mo ṣe fídíò yìí you understand me and I was talking to Aṣíwájú I directed it I say my baba mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and this is not only one I have a lot of video which I directed to Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu but you know what they neglect it they wave it They don't talk, they don't do anything about it. And that is why you see that the evil continue. Mo sọ nígbà yẹn pé àwọn union ìgbà yẹn wọn kò wá ń ṣe MC nìkan ni mò ń sọ. But èmi ti wá ní experience pẹ̀lú wọn rí with the evil they did to me. And for me saying the truth now and complaining that they did evil to me, do you know that they are punishing me more? For me saying the truth, saving life, do you know I was being punished? Everything that happened to me in Canada, if I cry, is the authority power that join together to punish me more. Because like they see me trying to complain about the bad thing they are doing in Nigeria. And which the bad thing also is not good for government. is not good for the citizens. The people doing this also is not good for them. At that moment they are doing it, maybe they are possessed with one evil or they are drinking or they are drunk or they are filled with some things that is not that is not natural you understand me killing destroy people and when story was coming to me like that that they will go to Obalende and kill they will go to Idumota and kill the me the union and which MC is their leader even that time MC is their leader and at that time they busy killing each other they now let me recruiting all the youths to be killing themselves courtesan They're working for this union. They're not killing themselves. And they brought, they bringing those stories to me, telling me, and they, somebody was affected that the only one fi àdáṣà ọ̀rẹ́ ọmọ òun lórí pọ́lọ́hún ló yọ ọmọ òun nínú ẹ̀ pé wọ́n kàn wà nínú saloon báyìí ni wọ́n kàn dèdè ni wọ́n kàn gbé àdálé lórí pé gbogbo ọpọlọ ọmọ yẹn ṣí sílẹ̀ you know I was busy calling them that time for you to know that I've been in this matter for long that time I left my story I left all the evil they did to me, and I was not speaking for, for people. Now calling attention of the people they respect because they disrespect the government. Even the person that is that is giving them the power, they, I told the Baba that day that they are actually disrespecting you. And by that time, oh, yẹ kó ti maltreat wọn, take up me, kó take the fuck up one all the trouble that the Baba now faced today also many people may not may, may not even fight him or may not against him being want to be a president but because they waive those things they forget those things all the killing the people they have killed their family and all the people they have destroyed their life they are not happy they may not be able to speak the way we are talking now but you know what they won't support and people who know them also they'll be using the system the story to be fighting them You know, I called Ashwaju. They know nothing was being done. Each time they brought their story to me, there was a story, even the godmother that is reigning now on Facebook. You can see I share it for you to know that I know, you know, I just leave everybody for God. You know, there, there was a time they asked me to be abusing Ashwaju. I never collect money because you want to give me money to do things that I don't want to do. That is bad, God forbid. But when I was saying it, people say, you are lying to me. I don't lie. You understand me? But even when I call, you know, I've been calling Aṣíwájú. I've been calling Aṣíwájú. That all this in tó ń ṣe fún èmi nígbà yẹn tó máa sọ pé Aṣíwájú ló ní káwọn máa dàlúrú. Aṣíwájú ló ní káwọn máa pààyàn. Aṣíwájú ló ní káwọn máa ṣe eléyìí. But I believe that okay. Tẹ́ bá lọ wo fídíò yẹn, mo ní is it possible for Aṣíwájú? Mo I now said to I now accuse Baba Aṣíwájú. I say, Baba Aṣíwájú, I say is it for you? Is that all these people they are doing it in your territory? You living in Lagos you are from Lagos aṣáájú Bùkọ́lá Tinubu àbí now they are killing people of Lagos and now told them I mean I was once talking to Baba that Baba o if anybody kill you that time will you be able to grow up to be a leader aṣáájú to some party or to Nigeria or to some you know I say this is a taboo and these people wọ́n rí yín fín wọ́n tẹ ojú yín mọ́lẹ̀ wọ́n disrespect yín wọ́n pọ́n yín lé wọ́n dẹ̀ fẹ́ bà kàrí àyín jẹ́ nínú fídíò yìí nínú fídíò yìí mo sọ pé síbẹ̀ ẹnìkan ṣoṣo tí mo back up nígbà náà ó ní Wàsíù Àyìndé mi ò dẹ̀ back up mọ́ ń sìn mi ò back up because lẹ́yìn tí mo ṣe gbogbo ilé ìfún gbogbo wọn they come back to do many evil things against me again they come back to attack me again they come back to kill the father of my baby again you understand me so all of them that is i'm i'm trying to that time i i supported him you understand me but now no because he came back to to did to to láti ṣe ibú yẹn sí mi èmi ò dẹ̀ mọ aṣíwájú rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àwọn Wàsíù mo ti mọ̀ wọ́n rí mo ti mọ MC mo rí wọn rí through Wàsíù Àyìndé ló jẹ́ kí n mọ àti olórin tí mo promote nígbà yẹn tó digiri mi ò dẹ̀ jalè orin ni wọ́n ní kí wọ́n promote wọ́n dẹ̀ bà gbogbo owó wọ́n tún fi ìyà jẹ mí for me saying the truth ìyà ni wọ́n tún fi ń jẹ mí ẹ lọ wọnú fídíò yìí mo ti sọ wàhálà tó wá ṣẹlẹ̀ lónìí àwọn Yorùbá tó pé aṣíwájú ti dìde tí wọ́n ti wá fún wọn tó discipline àwọn pípù yẹn fúnra wọn tí wọ́n fi ìyà jẹ wọ́n fúnra wọn aráàlú máa wò pé ẹnu wọn máa ká wọn wọn ṣe nǹkan kan sí báwọn pípù yẹn ṣe ń sọ̀rọ̀ ṣe ló dà pé tòótọ́ àwọn ló bẹ̀ wọ́n níṣẹ́ àwọn gbogbo àwọn tó bá ti ń ṣe nǹkan burúkú burúkú burúkú burúkú láwùjọ gbogbo wọn máa sọ pé aṣíwájú la fẹ́ o aṣíwájú la fẹ́ o aṣíwájú la fẹ́ o aṣíwájú la fẹ́ o ìkúrúdì ọmọ yìí káyìí ọmọ ọkọ nígbà pé táṣíwájú bá wọlé àwọn máa dókódókó àwọn máa kú síjọ oríṣiríṣi àwọn nǹkan tí ò dáa ni wọ́n máa sọ that is to say if aṣíwájú come into power aṣíwájú himself may be thinking that they love him that they are trying to tell him that they want to support him they are showing aṣíwájú to the whole world that is a father of all terrorists. That is it. That is a father of all corruption. That is a father of all evil. That is a father of all nonsense. That's what they are saying. You understand me? And I always call him uh, call his attention. Àtẹ̀yìn nígbà tí wọ́n bá wíìlì gbogbo àwọn èèyàn burúkú sí wọn. Ìkan lọ sí Tọ́kì alóhun, àwọn lè gborí omi káwọn lọ pààyàn. Wọ́n á darúkọ aṣáájú. Màá máa sọ fún wọn pé do you know actually they are destroying your name? Do you know actually you don't know what they are doing to you? and when i'm saying those things èmi gángan yẹn ni wọ́n máa tún dojú ìjà kọ ni wọ́n máa bá wí ni wọ́n máa bá jà èmi ni mo ń complain pé kí orílẹ̀-èdè náà dára tí mo dẹ̀ ń support igbá àti àwo àtàwọn tó ṣe burúkú pé pé ẹ má ṣe mọ́ but you know because they got support of some people that are in power they are now continuing to do it to gapa báyìí to ṣe báyìí and wọ́n wá kọjú ìjà tì mí wọ́n tún wá ń fi owó oríṣiríṣi owó wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di olówó láti bà ayé tèmi jẹ́ láti jẹ́ kí n lè máa sunkún lórí social media láti jẹ́ kí life kó difficult fún mi kí àwọn tó ń ṣe nǹkan burúkú yẹn kó máa sọ pé wọ́n ń ṣe dáadáa o wọ́n lówó o wọ́n ṣe o this video is three years ago very soon by next year it's going to be four years by four next year it's going to be four years tí next year yẹn dẹ̀ ti kù some hours it's going to be four years tí mo ṣe fídíò yìí kí dẹ̀ ń ṣe léyìí nìkan mo dẹ̀ mọ̀ pé èyí tó bá kù torí mo mọ̀ pé tó bá ti favour k1 ó máa release ẹ̀ torí ó wà lára àwọn tó hack fídíò mi ó wà lára àwọn tó hack account mi k1 i'm saying it to you ó wà lára àwọn tó hack account mi for me not to get money for life to be difficult for me for me to be crying and i'm doing this just for the people in the country Nigeria to be good mo ti gbàgbé gbogbo nǹkan tó ń ṣe fún mi mo leave it aside I hang it, I step aside for all those things. And I'm now telling the whole world. I'm now doing my best for things to be okay also. My little side, my little weight in Bashe, tí others náà bá ṣe little little way láti jẹ́ kí Nàìjíríà better. It will be getting better, it will not be getting worse. But they know what? They wave everything. You can see oh, bàbá ni máa ń pè wọ́n. many people believe that mo ń pe aṣáájú ní bàbá mi o. Pé maybe mo ti No. I call Oshiba also my daddy. I call Buhari before my daddy they are not bàbá ẹgbẹ́ wọn mọ iye ọmọ tó ń I call eh, bàbá eh, Olúṣẹ́gun bàbá Ọbásanjọ́ I call him my father I call bàbá Buhari I mean Babangida I call him my father at times I call I've called when I want to address BB people in Nigeria apart from their position I call them father they are not my father biologically but our tradition and culture call people that oh they not to be a father like that father it's not the only one that I call father okay I call all of them like that I address all of them and when I want to address all of them like that they are big in stature I mean in position and also in their age I call them father okay even the other day in Canada here I know they don't use father I was jokingly that day even playing I say ah I want to give my, I will win my daughter. I want to give the father, I mean, I want to make uh, my prime minister the new father. And he said, he responded and said, no, he has his own children. That day, systematically. And okay, I supposed to give to Quebec. I was so choking. You understand me? I call everybody father because of our tradition. You understand me? Because of the way we call our elderly people, address them. Not that maybe I know them personally. Even I Aregbesola the other day when I was calling, he's not old enough to be my father but I call him my daddy o oh. when I want to call all of them I call them like that you understand me it's not that maybe I've not seen anything they've done to me for good yàtọ̀ sí pé kí àwọn èèyàn fẹ́ lòmí láti ja ìjà kọ́dọ̀ fi mi kásíkọ́ mi ò dẹ̀ nígbà kẹ́ni bọ́dọ̀ fi mi kásíkọ́ torí mi ò kì í ṣọmọ ìrankíran mi ò dẹ̀ kì í ṣe ẹni tó máa ń rí jàyọ̀ tó dẹ̀ máa ń rí wàhálà ìlú ẹ̀ kó máa gapá kó máa bẹ́ sókè pé òun máa rí jẹ ń bẹ̀ èmi ò rí jẹ nínú mọ̀dàrú I'm for peace peace ambassador lèmi jẹ́ for everywhere either you are a Christian you are a white or black or anything so far you are doing good things you are my person I love everybody you understand me ha but when you say you love everybody some people may want you not to love everybody you know for me just to be neutral I have to say that and I love everybody you understand me so in this video I want to play little of it three years ago àbí pé wọ́n fẹ́ jáde mi tí rò pé bóyá wọ́n ti ní nínú dáárì wọn maybe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá yẹn bàbá Ṣadé maybe wọ́n ti ní nínú àjẹ́ndà wọn but wọn ò tí ìlànà wọn sọ báyìí pé wọ́n fẹ́ jáde and it's not even yet time that time for anybody to decide pé ẹ eh, tó bá di two thousand and three but that time yẹn lèmi ti ń gbé wọn àwọn tó ń gbé wọn lónìí mi ò lè máa dárúkọ wọn kọ́ máa dẹ̀ pé èèyàn jealous wọn I don't jealous people I know there kò sí wọ́n ṣe lè control crowd sábẹ́ wọn tán mi lè pé wọ́n fẹ́ rọ́ọ̀bù èmi dèkà náà wọn ò lè jẹ́ tẹ́mi bá gbẹ̀yàn sílẹ̀ ọlọ́run kan á sọnù sígbó bẹ́ẹ̀ ni tí bá gbé ẹ e lẹ̀ tí bá ṣe dáadáa tó bá sọ pé burúkú ló fẹ́ ṣe fún mi màá sọ ẹnu màá là ẹ̀ mọ́lẹ̀ tí má dẹ̀ ti gbé ẹ e lẹ̀ ọlọ́run kan á sọ ẹ sùn sígbó ó ti yé so gbogbo àwọn yẹn mi I don't talk nígbà tẹ́mi bá ń sọ̀rọ̀ and I busy saying the truth I don't say because people are close to me I have seen them before or I want to destroy their life. No, I'm not doing that because I'm not talking because I want to destroy people's life. But they are destroying life and they must stop it. And people who support them, who supporting them, who backing them, who they are using the name, if they continue, it can affect. I tell you, today, tó bá jẹ́ pé gbogbo tí dìde sí tí wọ́n lè ṣe nǹkan tó right. Ọlọ́run lẹ́nu màrí gbọ́ kó sí Yorùbá kan tó máa ṣẹ́kù lẹ́yìn láti má sọ pé aṣíwájú ni honestly àti Haúsá àti everything. you understand me? kò sí ẹni tí ò ní support but nítorí wọn ò sọ eléyìí lẹ́yìn ìgbà náà ni ikú òjijì tó pa àwọn ọmọ ọlọ́mọ sọnù lẹ́kọ̀ọ́ because people are not talking people wave things they allow people to commit crime they believe they are they now giving them authority as if they are bigger than authority they are bigger than the whole Nigerian law you understand me that should not happen it's a taboo You understand me? And when you allow somebody to be breaking law also, you allow things that is not right to be happening. And you are giving those people that is doing bad thing, you are giving them power. You are also giving them power over your life. You are giving them authority over your life. As me as uh, Baba Achuaju, bó ṣe lọ́hùn ló fún wọn ní agbára. Wọ́n fún wọn ní agbára, wọ́n fún àwọn tọ́gà àti gbogbo àwọn ìka. Wọ́n fún wọn ní agbára àti domínà gan lórí àwọn náà. I tell you, wọ́n fún wọn ní agbára àti domínà lórí wọn ni. But tó bá sọ pé, despite I love you, I love my children. I love people. But it doesn't mean I should not rebuke them. When my daughter, bí mo love ọmọ mi tó, if you do anything rubbish, not rubbish as sin. if kí n máa sọ lásán kí n máa correct ẹ̀ kó máa fẹ́ ṣe bí pé òun mọ̀ jù mí lọ. Tí n bá pariwo mọ́ láàárọ̀ ìgbà tí mo mi lójú pé àwọn opposite mi gan máa wò pé You understand me? I rebuke her. I don't pardon nonsense because I wanted to carry whatever I teach inside, outside. I don't want a rebellious child. I don't want a disobedient child. I want to produce things, a ch I mean, children that will honor the nation, that they will see as a good example. Not the one, not talk, not killers, not disobedience, not willigans. You know, I've been calling Ashwaju gbogbo àwọn nǹkan tí mo ti ń pè wọ́n sí láti ọjọ́ náà lọ wọn ò máa rí at the time tí ogun le gan nígbà twenty twenty yẹn ní twenty twenty nineteen lélẹ́yìí o nígbà tó wá tún di a year later ogun yẹn wá ń pọ̀ sí ó ń pọ̀ sí ó ń pọ̀ sí ó ń pọ̀ sí everybody gbé orí wọlé ni I was here a lot of things happened to me on this social media that wọ́n lórúkọ wọn ó lè má gbọ́ bẹ́ẹ̀ ni àwọn tó súnmọ́ wọ́n dẹ̀ máa gbọ́ wọ́n dẹ̀ gbọ́ because nígbà tó yá tí wọ́n bá ṣe nǹkan burúkú fún mi wọ́n ní aṣáájú ni o tí wọ́n bá ní kó sùn mí scott wọ́n ní gbogbo sùn tó ń sùn mí scott yẹn wọ́n láṣáájú ló wà behind it ilé bàbá mi tó ní wọ́n ṣe wọ́n látàbújá ní páṣáájú ló wà behind everything wọ́n máa láṣáájú ni meanwhile èmi á dẹ̀ máa dárúkọ pé Wasiu Ayinde ni because ní gbogbo ìgbà yẹn mi ò ṣe election mi ò dẹ̀ ṣe politician mi ò dẹ̀ bá aṣáájú jà mi ò dẹ̀ gbàyàwó aṣáájú mi ò dẹ̀ gba girlfriend wọn mi ò ń ṣọkùnrin mi ò bá wọn ta mi ò gbọ́ owó wọn mi ò wọn àwọn mi àti wọn ò ṣòwò rí kí n jìt wọn èmi ò bá yàn ṣòwò kí n jìt ẹ̀ mi ò ṣe bá ti so kí ló máa fa èmi àti aṣíwájú èmi àti wàṣẹ ìdè lájọ lọ́rọ̀ tó dẹ̀ gbé mi sọ́wọ́ àti ẹ̀mí eh, màláìkà tí mo dẹ̀ promote ẹni àwọn ló jà lólè mi ò jà wọ́n lólè so kí ló máa tún fa ìyà tí wọ́n bá jàyàn lólè tó dẹ̀ ń complain tó tún ń jà fáwọn èèyàn nílùú pé kí ẹ̀ dé kí ló máa fa punishment kí ló máa fa kéèyàn òmùyàn rise against me, kí ló máa fa kó máa kó ń dán máa fẹ́ pa olódodo tó dẹ̀ máa gba ìkà ní orílẹ̀-èdè why and you want to àwọn èèyàn máa ní wọ́n jẹ́ olórí wọ́n fẹ́ jẹ́ president wọ́n fẹ́ jẹ́ vice wọ́n fẹ́ jẹ́ senate wọ́n fẹ́ jẹ́ rep wọ́n fẹ́ jẹ́ governor wọ́n fẹ́ jẹ́ lẹ́yìn when you weigh the truth how is it going to possible for you to clear the country how is it going to to to be to be okay for you to be a good leader It can impossible. It's not going so because you heard the truth and what you can use to clear the nation, to secure the nation, to save the nation, to provide for the nation is the truth. When you heard the truth, nothing can be done. Everything going to be more corrupt, more dangerous, more bad, more killing, more problem. Ló máa wà lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni, because before you get to power, they are singing. Ọ̀hún gbogbo tó bá ti wọlé, ìdókùdó máa pọ̀, rẹ́pìsì máa pọ̀, wọ́n máa dú ẹranko sí wọ́n máa bá yé àwọn èèyàn jẹ́ sí Yínká ló kọ̀ yẹn o àná máa sọ pé aṣíwájú la fẹ́ aṣíwájú èmi tí bá jẹ́ ọmọ ọlọ́run when I when nígbà tí mo rèsì pé aṣíwájú máa tí mo tí mo sọ tí mo nominate aṣíwájú because I know that he's a street guy he know the problem of Nigeria because he's also part of it the problem we are facing nobody that is big in Nigeria that are not part of the the problem Is only we that are not big We are praying for God to make us big, that we only big in the Lord. But those big in Nigeria, they all of them are they are part of the problem that Nigeria is facing. So and I see that okay, oh, he can he know how to manipulate, is a marketable, how to maneuver. So he know the secret of the problem also. I nominate him. So let him go to the system. Yes. So let him go at the bus. And I used to say that okay, I want you to die. kẹ́ bá correct yẹn ó yẹ kó fi gbogbo ẹ̀ sí tó bá rí búùkù gbogbo àwọn ọmọ union àti àgbogbo àwọn tó bá ṣe burúkú kò mí pé wọn ò ní wọlé torí pé wọn ò ní ọ̀dà option bọ̀dì ó létí tó bá rí búùkù wọn kó tiẹ̀ sọ wọ́n sẹ́wọ̀n gan wọ́n máa wò pé ó fẹ́ kọ̀rẹ́ bàbá yìí fẹ́ kọ̀rẹ́ tiwa náà ni bàbá yìí ló ń fún wa lóúnjẹ ó dẹ̀ fẹ́ better life fún wa náà ni wọ́n máa gbọ́ sílẹ̀ nítorí ẹnu wọn nìkan náà ti fẹ́ gbọ́rọ̀ but ẹnu wọn bàbá tó ti fẹ́ gbọ́rọ̀ kò rẹ́dì láti sọ̀rọ̀ fún wọn bóyá wọn ò ní táìmù kò yé mi wọ́n dẹ̀ ní táìmù yes aṣáájú ní táìmù wọ́n ní time wọ́n need ọ̀rọ̀ púpọ̀ yes is yes don't say di wọ́n don't do this if anybody do rubbish again as from today you are going to go for it i don pardon evil they will sit right but aṣáájú neglect it and àwa dẹ̀ ń pariwo mi bá pé gbàgbà wá o nígbà tí wọ́n bá yé mi tí wọ́n bá yé ọ̀tá mi tí wọ́n bá yé ọ̀tá mi jẹ́ tí mo dẹ̀ ń sọ tí wàásù sọ pé gbogbo nǹkan tó ní wàásù ló jẹ́ kẹ́mi mọ́ mi ò sọ pé mi sí aṣáájú náà ti sọ pé ọmọ aṣáájú làwọn gbogbo nǹkan táwọn bá ṣe abẹ́gẹ́ sáríà náà máa ń sọ ó ti yé yín bọ̀ ti tí K1 sọ pé gbogbo nǹkan tí ó ní gbogbo nǹkan táwọn bá ti ṣe ní Nàìjíríà pé àṣegbé ni mo sọ many times wọ́n dẹ̀ ṣèkà fún mi kì í dẹ̀ ṣèmi nìkan náà máa kọ́kọ́ ṣe fún wọ́n bá ṣe fẹ́ lómi tán wá tó pa sọnù tó bá wá sọ pé ọmọ aṣíwájú ni wọ́n máa go after you wọ́n máa sọ pé aṣíwájú ló ní káwọn lọ pa ẹ́ aṣíwájú ló ní káwọn lọ bá tiẹ̀ jẹ́ aṣíwájú ló ní káwọn lọ ṣe léè fún ẹ aṣíwájú ló káwọn lọ ṣe léè fún ẹ so people definitely many people kan tí ò bá corrupt wọ́n máa fi systematically wọ́n máa fi systematically wọ́n máa corrupt ẹni tí ò fẹ́ jalè amania ah, wọ́n ti ní ẹni tó bá ti jalè báyìí tó bá lè ṣe nǹkan ló lè ṣe kinní kan òun náà ló máa support ẹ ẹlòmíì wọn ni kò lọ shoot ṣó lè shoot á lòun lè shoot tó bá lọ shoot báwọn nìyẹn ó eh, ti dọmọ awo nìyẹn ó ti dọmọ kinní kan is that Nigeria we are building ìsí ṣọ́ọ́dìgbà tó bá lọ kó àwọn ọ̀dà ìlú terrorist mi wá láti wá fi kojú yín and most of their àwọn ọmọ union yìí wọ́n ti láìka ayé jíjẹ bọ́n ṣe ni wọ́n máa ń pààyàn wọ́n máa ń secretly pààyàn ní o bẹ́ẹ̀ ni wọn kì í jókòó báyìí kan dúró tíyàn kan sọ pé àwọn làwọn patán bá patán máa sá ni wọn ò lè rí àwọn other terrorists from mother country kan kó bá wọn kọ́ lè dúró tì wọ́n o wọn ò mọ̀ bọ́ gbé gangan o yàtọ̀ sí pé kó gbé ọkọ̀ kan fẹ́ kó lọ lo sharp shooter lára wọn kó ní kó lọ pààyàn pààyàn o wọn ò lè jagun bó ṣe wà yẹn o because wọn ti láìsí kan máa lọ pati kan máa jó kiri ìjọ nìkan ni wọn lè jó o wọn ò dẹ̀ kì í jó ní pati wọn ò ń jó ní war front ó ti yé yín yàtọ̀ sáwọn ti war front kan tọ́nà lọ gbé ìlú lọ fún wọn ní pati nísìnyí ìfẹ́ dárúkọ wọn lẹ́nu mi ó ti yé wọn ò ń jó ní war front wọn ò lè lọ́wọ́ wọn ò lè lọ́wọ́ front yìí o àwọn èèyàn dẹ̀ ti sọ nísìn pé wọ́n máa bá wọn fa wèrè torí èmi rí ọlọ́ọ̀lẹ́ni màrí gbọ́ tí ó bá ṣẹlẹ̀ lónìí ó máa ṣẹlẹ̀ mo rí pé wọ́n pa gbogbo oṣù dìrẹ́ wọ́n wọ́ gbogbo Ọ̀ṣọ́dì ni wọ́n kì í ṣe pé wọ́n wọ́ ṣọ́ọ̀bù Ọ̀ṣọ́dì wọ́n wọ́dì wọ́n wọ́dì kàbá àfọ Ọ̀ṣọ́dì èmi rí ni mi ò fẹ́ máa sọ gbogbo nǹkan tọ́lọ́run bá fi wọ̀n mi because by even telling many things is I am giving them some green lights about things are going to happen eléyìí wọn sọ fún mi torí ẹ̀ ń gbà mí ti bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa ní kọ́ máa track kọ́ máa track fóònù mi Maybe some people are talking to me. Nobody talking to me except the Holy Spirit. The only amebo that I have that used to gossip, that used to expose things to me is Holy Spirit and that is God. Oh, so anything tọ́lọ́run bá fẹ́ ṣe ó máa fi wọ̀n mí. You understand what I mean? Let's play this. ẹjọ́ gbogbo tí mo sọ nípa wọn tí mo sọ nípa mi tí mo sọ nípa ẹjọ́ ṣé mo purọ́ mọ́ wọn gbogbo ìkà kan ṣe fún mi ẹjọ́ gbogbo nǹkan ìkà kan ṣe fún mi yẹn nígbà tó ti pa bàbá ọmọ ṣó yẹ kán tún ṣèkà mọ́ gbogbo ìkà kan ti ṣe fún mi láyé yìí ẹjọ́ ń jẹ́ mo wà ráǹtì ká yẹn dẹ́nu wọn máa ń sọ fún ẹ pé à wọ́n lè ní nemesis ni wọ́n lè ní bóyá bàbá ẹ̀ ti ṣẹ̀rí wọ́n lè ní bóyá ìyá láyé ẹ̀ kan ti ṣẹ̀rí wọ́n máa sọ ṣé àwọn ni ọlọ́run tó máa ń dájọ́ bí nàìjíríà ṣe ń ṣe nìyẹn because they want to kill the righteous they want all the remaining want to be àwọn ọmọ tó bá bájá sùn àwọn tó bá ń ṣe ṣìnà tó ń ṣe yàmàyàmà àwọn tó bá ń lo ayé wọn jákujàku àwọn tó bá ń jalè àwọn tó bá lè pààyàn kó gbójú àwọn tó máa pààyàn àwọn aníbọn tí wọn tó máa pààyàn tó máa tún kówó sí láyà ẹjọ́ nísàmẹ́ dis àwọn tó fẹ́ kó kù nìyẹn ṣé orílẹ̀-èdè nìyẹn ṣé orílẹ̀-èdè nìyẹn but wọ́n sọ pé nítòótọ́ àti bá ilẹ̀ yìí àti bá rẹ̀ nínú ìgbèkùn wọ́n dẹ̀ sọ pé àkókò kan ń bọ̀ a ó bọ́ àjàgà náà kúrò a ó sì fọ́ ọ dànù ó ti yé ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí. a lot of things is happening in Yoruba land tí o lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá Yorùbá ni ó gbọ́lẹ̀ ó gbọ́lẹ̀ Yorùbá náà dẹ̀ tún nínú àwọn a ní àwọn tó kàwé dáadáa o torí nǹkan gbélé wa lọ́wọ́ nígbà yẹn lọ́hùn nìyẹn wọ́n ní káwọn haúsá máa ṣe sójà wọ́n lọ skul wọ́n lọ skul wọ́n kó kán lọ lẹ́nu bọ́n ṣe ń yìnbọn wọ́n dẹ̀ ní kí yorùbá máa lọ sí skul ó ti yé a máa máa kọ̀wé a máa máa sọ gírámà bọ̀tí ńgbà míì téèyàn bá ti tó bá lè sọ gírámà náà tí ò bá ní brain gírámà yẹn useless ó ti yé yín ha tí èèyàn ó ti yé yín mẹ́ẹ̀ that's why a lot of things tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe wà yẹn nàìjíríà ló ló ní problem jù nínú gbogbo nàìjíríà yorùbá ló ní problem jù ọmọ yorùbá mi o mi ò dẹ̀ against ìran mi o ṣùgbọ́n tí ìran mi bá ṣe burúkú mo against ẹ̀ with for correction to be made I don't against them because I'm not part of them I against the evil they do so I say no to evil okay ha torí wọ́n máa ṣe tán sí ẹ tó bá dá yẹn ó máa ó máa ó máa ẹ gbọ́ many times mo ti gbàdúrà fún ìran mi I pray for the whole Nigeria I pray for Yoruba I pray for everybody and I talk at time I had no cover without cover no cover in my account I still talk they make me cry Yoruba make me cry I still talk Yoruba kill the father of my baby I talk Yoruba chase me to Canada I still talk for them Yoruba disgrace me I talk for I I still speak for them all right let's listen little about this. adi ṣe ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ibi tó ti ní wọ́n pa àwọn èèyàn yẹn nígbà tá èmi wà lọ́ba léńdé it's a very secure place iná èkó wọn kì í mu lọ àwọn èèyàn máa kọ́lé sí mainland wọ́n máa gbé ní island island jẹ́ ibi tó safe tó jẹ́ wípé ó máa sùn òun ọ̀ tilẹ̀. that's three years ago four years ago you know there is this a killing a rapper killing in uh, Lagos you know they will call me even in the streets. street mo kọ́lé sí yẹn ibi tí sáré àkọ́lé sí here. This street yẹn wọ́n máa pààyàn One ní wọ́n on the junction because wọ́n ti mọ One yóò One á mu tramadol One á tagbó ń bẹ́ẹ̀ wọ́n One tagbó ní àwọn gbogbo sọ̀ráǹdì wọ́n á máa tagbó tó bá ti fẹ́ One lówó náà nàìjíríà wàá máa ta ògógóró ṣọ́ọ̀bù ògógóró láti gbogbo àwọn paraga junction yẹn alomọ àti orí nǹkan kan bẹ́ẹ̀ wàá dẹ̀ máa tagbó sí secretly ó ti yé nǹkan tó ń ṣe nìyẹn so táwọn ọmọ yẹn bá ti mú tán wọ́n á gbébọn lé wọn lọ́wọ́ wọ́n á ní kó lọ máa para wọn wọ́n á lọ máa pààyàn wọ́n á ní kó lọ ojú wọn á ti dojú ẹ̀jẹ̀ gbogbo àyẹn wọ́n ti try on wọ́n ti transform to another drama to another to the tramadol and to the drug um, transit you understand so to the drug transit wọ́n ti try on so tọ́ bá ti gbébọn lọ́wọ́ wọn á lọ́wọ́ ẹ̀sìn lọ ṣe oríṣiríṣi this has caused a lot of problem also in society wọn ò nílé ìdọ́dọ̀ àwọn ọmọ olówó àti àwọn èèyàn tó kówó nàìjíríà dání they can't get to all of those ones you understand me they can orí ọ̀fẹ́ ló ọlọ́run fi bá àwa ta wà bí ṣe òun lẹ ṣe mọ̀ pé torí ẹ̀ ń gbà mí ta bá fẹ́ sọ̀rọ̀ sí ìgbà tí mo ti mo fẹ́ tí mo ti gbélé sókè lónìí tí wọ́n ti ń rí wọ́n ti bẹ̀rẹ̀ sí threatening mi tí o mọ̀ pé ọlọ́mọ nàìjíríà èmi ò dẹ̀ bẹ̀rù anything tẹ́ fẹ́ ṣe this time around ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe Tell me, ní gba hundred fold ẹ̀ eh, I tell you because ó ti di international anybody eh? mọ àwọn tó máa ń wò àtọ́n tó tẹ̀ ti gbọ́ anything tẹ́ bá tún ṣe ẹ eh, èyí tẹ́ ti ṣe ẹ̀ tí kò fa ẹ̀tàn lẹ̀ ẹ̀ dẹ̀ tí kò òun ẹ̀ bó ṣe rùn lẹ̀ tẹ́ bá tún ṣe anything ẹ ní go ẹ èyí tẹ́ ti ṣe ẹ̀ go score free talk less of pé ẹ tún ṣe nǹkan kan ẹ máa jẹ̀yà mọ́ ìran ìrandíran yín o ma pare ni so kì í ṣe mi ọlọ́run ọlọ́run ba dẹ̀ ti ṣe tán á gbé àwọn tó bá lágbára ju ẹ̀yin gan lọ á gbé wọn dìde sí yín tógun kan bá lòun ju ogun ọlọ́run lọ ọlọ́run á wá wọnú àwọn èèyàn tó tóbi ju ìwọ náà á wá bá ẹjà ọlọ́run fúnra rẹ̀ tó wọnú dáfídì tó bá gòlọ́yà àtìjà ọlọ́run kò sí tó lè ṣe listen kẹ gbọ́ nǹkan tí mo ti sọ four years ago lọ́dún tí mo ti ń sọ̀rọ̀ ni mo ti ń hàmà lé wọn lórí ni mo ti ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn instead of them to make me okay instead of them to allow me to have my peace and my daughter They continue to threaten me. They continue to destroy many things. Out of the people on Facebook, you go send to sunkún to me. Kì í ṣe pé wù mí láti sunkún. They torture me ní. And the people doing evil, inú wa máa dùn. Ìmí lè máa kọrin ẹni bí inú wa kò ní roko kò ní roko. Ẹ máa parẹ́ ẹ sì roko ẹ rodò. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ léṣe tí ò ń ṣe rere nì. Gbogbo ẹ̀ ni wọ́n máa parẹ́ tó Bíbélì sọ fún wa pé igi tí bàbá mi ò bá ti gbìn. Ó ní àwọn fàgbọ́ ètùtù gbogbo tí gbòǹgbò ó ní tòótọ́ wọn ó kóra wọn jọ a ó gbó wọn palẹ̀ pátápátá a ó tú gbogbo wọn ká ìtọ́lọ́run fi wọ̀n mímí ò gbúdọ̀ máa sọ ó ti yé yín ṣùgbọ́n mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ń pèèyàn lábì fún ràràràrà wà á pa ìfún ẹ mọ́ tó bá sọ pé ó ń ṣe burúkú má máa ga pẹ́pẹ́ ó ń ṣe é pé yẹ kò tẹ́ni tó lè mú ẹ tẹ́yìn ò lè mú ẹ tòótọ́ ọlọ́run máa ń mú yàn tọ́lọ́run bá dẹ̀ ṣe máa ń mú yàn nígbà tó lọ bẹ àwọn ogun tó bá jù ẹ lọ tó bá sẹ́pọ̀ fẹ́ so oúnjẹ fún gbogbo ogun tó oúnjẹ tẹ́ ẹ̀sìn fẹ́mi tọ́lọ́run bá mi da gbogbo ẹ̀ sọnù tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí wá ń sè fún yín kò ń ṣe pé máa sẹ́ pé kẹ́ yín jẹ́ ákáwọ́ yín sẹ́yìn ní tẹ́ma tó dẹ̀ máa fi bọ́ yín ó lè bọ́ yín spiritual ó lè bọ́ yín physical so. kò sí géètì kí ló ń jẹ́ géètì everybody tó bá fẹ́ security majority of people they are living in Ireland because of the security that is there but nísìnyí ní Ireland yẹn wọ́n ní kò sí ààbò mọ́ wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń ṣe lóríṣiríṣi ẹjọ́ sà àní sọ pé torí pé oúnjẹ kan lè dùn ó lè wà òkè kó jẹ́ pé níbi tó gùdù sí ṣùgbọ́n níbi tó bá gùdù sí tó bá kéré tíbi tó bàdì sí bá pọ̀ jù a máa torí majority ni wọ́n sọ pé ó carry vote àwọn kinní tí àwọn èèyàn yìí ṣe ó affect life gan wọ́n dẹ̀ ti take law to their heads àwọn ọlọ́pàá lóríṣiríṣi wọ́n ti mọ̀ wọ́n torí pé wọ́n máa ma dárúkọ jagaba babu jagaba jagaba wọ́n ti máa dárúkọ ní káàkiri a dẹ̀ mọ̀ pé èmi personally èmi mọ̀ pé ẹ kò rán wọn níṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn yúnà yẹn many people ló ń sá sí abẹ́ jagaba ló ń sá sábẹ́ ìjọba nísìnyí láti ṣe búburú láti máa ṣèkà fún àwọn others ẹgbẹ́ wọn ẹ̀yin dẹ̀ fẹ́ kí ìlú dára ẹ fẹ́ kí ìlú tòrò ẹ fẹ́ kí ojúmọ̀ àti ilẹ̀ Yorùbá many many things tẹ́ ṣe torí mo mọ̀ pé ẹ fẹ́ràn ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ èmi rí àwọn ọba tí ó jẹ ní ìgbà tí ẹ wà lórí oyè ọ̀dọ́ ni wọ́n ẹ kì í ṣe ẹni tó ń pa ọ̀dọ́ ṣùgbọ́n àwọn tí mò ń sọ yìí wọ́n ń fi ọ̀dọ́ ṣòfò sáà ẹ má bínú sáà ṣé ẹ mọ̀ pé tí ayé yín bá wà ní danger bẹ́ẹ̀ yẹn nígbà tí ẹ wà ní Lagos Island torí mo mọ̀ pé Èkó náà lè dàgbà sí ní Lagos Island tó bá ti lè sọ pé nǹkan Tinubu bẹ́ẹ̀ ni Tinubu yẹn tá a bá ti dé Tinubu tá a bá ti mọ̀ látọ̀ bá lè dé Tinubu yẹn náà la máa rí ní pé Tinubu yẹn so nígbà tẹ wà ní Èkó ní Island tí gbogbo ẹ bá dangerous báyìí wọn ò mà ní jẹ́ kẹ́ ẹ débi tẹ́ ẹ lọ ẹ mà ní di bàbá Nàìjíríà lónìí ẹ mà ní di bàbá tí gbogbo ayé ń wárí fún lẹ́nìí yìí ẹ mà ní di afọbajẹ ẹ mà ní di aṣíwájú yìí aṣíwájú tí ọ̀dẹ̀ ń jẹ́ sà bàbá mi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín o kò ń ṣàrífín aṣíwájú yẹn ẹni tó mọ̀nà òun ló máa ń ṣíwájú ẹni tó dẹ̀ ní agbára òun ló máa ń ṣe kí n kéèsì tí ẹni tí bá yọjú síyàn lọ́nà jagunjagun ni aṣíwájú jẹ́ aláàánú ni aṣíwájú jẹ́ olùpèsè ni aṣíwájú jẹ́ bàbá ni aṣíwájú máa ń jẹ́ bàbá sì nìyí kò sì sí ẹni tó máa sọ pé kẹ má jẹ́ bàbá mọ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí tó adopt yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ọmọ burúkú kì í ṣe gbogbo wọn náà o ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bá ti ya nǹkan tí ò dára majority ti carry vote wọ́n pa ènìyàn ṣeré a máa gbọ́ lẹ́ni wọn ni wọ́n ti pa ẹnìkan níbẹ̀ níbìkan wọ́n ti pa ilé wọ́n ti pa ilé yìí wọ́n dẹ̀ ń darúkọ yín dádì èmi ò láìkì ẹ̀ dádì mi ò láìkì bọ́n ṣe ń darúkọ yín wọ́n ṣe nǹkan burúkú wọ́n darúkọ yín gan o irú MC yẹn mo mọ MC mo mọ personally àwọn ẹnìkan sọ pé mi ò mọ̀ rí ó di wọ́ọ̀tì mi nísìnyí wọ́n ti sọ pé MC Dangote ń bá wá nàìjíríà mo sá nàìjíríà tó yẹ MC àti sáríà àti àwọn míì nínú wọn náà tí ó jẹ́ ọmọ union mi ò dẹ̀ ṣe pé bóyá mo lọ sí ọ̀dọ̀ union àbí mo ní mo fẹ́ ṣe ọmọ gáràjì ẹ mọ̀ pé tẹ bá kọ́lé ládùúgbò kan wọ́n máa ní wọ́n fẹ́ gbowó bẹ̀ tẹ bá ń ṣe nǹkan kan ní surroundings wọn náà fẹ́ gbowó bẹ̀ actually I made them through K1 ẹni tí mo mọ̀ rí tí mo fẹ́ rí ni ṣùgbọ́n àwọn eléyìí náà wọn ò ní respect fún anybody bóyá o help wọn rí o gbé wọn sípò mo fẹ́ call attention yín sí àwọn eléyìí kò ṣe MC nìkan ṣùgbọ́n fún àwọn tó ń pààyàn tó ń pa àwọn ọ̀dọ́ yìí kò dáa bó ṣe ń fi àwọn ọ̀dọ́ ṣòfò kò dáa rárá rárá mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin gbọ́ Yorùbá Yorùbá ni yín ni mo ṣe ṣe àmì ni mo ṣe mọ̀ ni mo ṣe direct ẹ̀ sí yín ẹ sí ní yàtọ̀ sí pé ẹ fi ọba jẹ́. ṣé mọ̀ pé three years ago four years ago yẹn ṣé mọ̀ pé èkó pọ́nọ́mà ni wọ́n pààyàn àwọn ọmọ yorùbá tó yorùbá ni o àwọn ọmọ court kan máa para wọn Ogun State gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ti waste blood náà ti share blood dáadáa nígbà yẹn ṣé mọ̀ pé wọ́n ṣe drop killing little bee in Lagos wọn ò tí drop ẹ̀ náà totally o ṣé mọ̀ bọ́n ṣe race Fúlàní wọ́n ṣe ní fúlàní ni nínú gbòǹbì kan pé àwọn fúlàní ẹ máa ẹ ṣe é mọ̀ pé ẹni tó bá ti wà lórí social media dáadáa ó ti yé yín ẹ máa kọ́kọ́ mọ̀ pé èkó ni wọ́n máa sọ pé òkè o àdúgbò kan mi ò fẹ́ máa dárúkọ àwọn unions wọn máa attack ara wọn àwọn kan Ọ̀ṣọ́dì ń bá Ìdúmọ̀tà jà àwọn Ìdúmọ̀tà ń bá Ìdúmàgbò àwọn Ìdúmàgbò ń bọ́ Bálẹ́ndé gbogbo wọn ó ti yé yín bẹ́yẹn and bó ṣe ń jà yẹn they are killing me they are killing ni tán máa ní ọjà o wọ́n ti tipa o ọjà o ó ti dàrú o everybody ló ń sá kìtìkìtì o ní èkó that was three four years ago wọ́n ṣe drop yẹn báyìí tá a ṣe ń pariwo náà díẹ̀díẹ̀ ó ti yẹn yín wọ́n pariwo yẹn but wọ́n handle àwọn guys yẹn they there is nothing being done about them wọ́n lè bí nípa èlò ni wọ́n gba ẹ̀kọ́ tó fọmọ àwò pé wọ́n gbowó púpọ̀ lọ́wọ́ ọmọbìnrin yìí abọ́ọ̀bù tí wọ́n ń ṣe owó yẹn gangan kọ́ ló tún mátà owó yẹn mátà bọ̀tá pọ̀ tó ń ṣe tọ́mọ máa dá ẹ dúró torí pé o kàn challenge wọn tọ́ bá jà ẹ lólè tó kàn sọ̀rọ̀ ẹ tó kàn sọ̀rọ̀ sókè pé wọ́n ṣe báyìí fún mi o wọ́n máa wù ilé ẹ kiri that is serious havoc wọ́n máa sọ fún ẹ pé ò ní lè wọ̀lú ò ní lè gbélú ò ní lè gbáyé wọ́n dẹ̀ máa lo gbogbo èèyàn tó bá wà ń power táwọn kan dẹ̀ máa support wọn because part of people also tó ti ṣe olè tó ti jalè tó ṣe oríṣiríṣi náà àwọn náà ti wà nínú position wọn ti wà ń power you understand what I mean ṣé ń get mi now ìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ń pààyàn yẹn bó ṣe reduce èmi tóbi kò hàn tí stop lẹ́kọ̀ọ́ bọ̀ títí inú gbó ó ṣe bí fúlàní ṣe take over láti láti two years ago báyìí two years ago tán ti sọ pé that's two thousand and twenty tán ti sọ pé àwọn ò fẹ́ SARS mọ́ ensars nínú ensars báyìí wọ́n kàn ní fúlàní ó kàn yọjú ni tó ti yẹ yín the people now behind it we don't know all this killing but ní gbogbo ìgbà ètà ìgbà tí mo fi sọ̀rọ̀ tèkó yìí they are busy sending me nígbà yẹn mo ní kọ́ máa send me. ní òkú èèyàn mọ́ kọ́ máa send me. ibi tó ti fọ orí èèyàn mọ́lẹ̀ ibi tó ti fìbọn fọ orí èèyàn ibi tó ti fàbàdà ṣá orí èèyàn mo ní kọ́ máa send ẹ̀ sí mi mọ́ mo wá ń sọ pé ẹni tó bá tún send díẹ̀ sí mi ó máa ṣòfò tọmọtọmọ people stop sending it to me okay The it was happening and ẹ má jẹ ntàn yìí àwọn èèyàn bọ́dẹ̀ ṣe ló ń ṣẹlẹ̀ yìí ẹ máa rá àwọn kan tó ọ́ jẹ́ pé lójoojúmọ́ pati ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn mi ò sọ pé kábùn ṣẹlẹ̀ sí celebrate o ẹ máa rí àwọn ọmọ celebrate yẹn àti àwọn others kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn kan kò sí mọ́ ẹ̀wọ̀n bá sùn ta wọ́n bá fẹsẹ̀ rìn láti ṣomolú lọ́dẹ bàrígà wọ́n bá lọ fẹsẹ̀ láti ìkòròdú lọ́dẹ ìdúmọ̀tà àbúrò kò ní ṣẹlẹ̀ sáwọn lọ́nà wọ́n bá lọ fẹsẹ̀ láti àbújá kán lọ sí sokoto kán kò lábújá kán lọ sí kaduna from kaduna to Zaria Zaria to Kano kán máa lọ bẹ́ẹ̀ yẹn kò sí kankan tó máa ṣe wọ́n ní ọ̀nà ó yọ mí lójú ó yà mí lẹ́nu a dẹ̀ ń call attention to of Nigeria àbí bàbá ẹni gbẹ́gbà yẹn ká tó pe torí ẹ ní sùúrù ẹnìkan ní how many issue Nigeria government don't address for you don't worry I see that Buhari is Buhari do things but if they want to address it they won't tell you that they are addressing it I see the address they abroad they address it do you see the other day you know I tell you that very soon they will be telling you in abroad to be going home if you think you are helping them they will be telling you to be going home okay in London now they said by January people who are in London illegally will be going no you know I told you you uh, the Lord showed me but at the same time I'm just telling you so when I when God show me something tí n bá don't tell me that ìjọba will address it they are addressing things but they won't tell you if they are addressing I've seen many things that they address yeah I don't need to tell you ìjọba will ní address it. wọ́n máa address it? but they won't tell me one kàn ní sọ fún mi pé wọ́n wọ́n kàn sọ pé mo sọ̀rọ̀ fún wọn wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn kan ní òyìnbó pọ̀ that's your own cup of tea if you abuse me here ẹni tó bá ti gbé sí picture yẹn tó fi bú mi gbé o ìwọ tó lórúkọ yẹn náà gbé o àkáǹtì ẹ gbé o don't come here to bully me today i no dey for bullying i mean i no want anybody to bully me my blood no take bully today it's cold you can see the way mo ṣe dey feel abi mori don't bully me o you been doing it every day but it's not every day that is bully okay if you bully me MC go MC máa jẹ ìyà bẹ́ẹ̀ ni gbogbo MC ló head wọn ó máa jẹ ìyà mo sọ bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ ẹ bá ní ọwọ́ nàìjíríà ò ka yín ọwọ́ àgbáyé máa ka yín wọ́n máa bọ̀ tì yín bẹ́ẹ̀ ni just wait and see ọ̀lẹ́dẹ̀ ni wọ́n ọ̀lẹ́ kọ́ máa jó kiri ni kọ́ máa jó kiri kọ́ máa tẹ̀gbẹ́ bí kiri ọ̀lẹ́ ni ọ̀lẹ́ tó bá lọ pààyàn báyìí wọ́n máa sáná wọ́n máa deny nǹkan àwọn ẹ̀kọ́ ni tó bá jalè wọ́n máa deny ni if they bully me here MC wàásù call your people. I'm not an object of bullying. I'm a true sayer. You bully me enough. You torture me enough. Enough is enough of your bullshit. You destroy yourself. Nobody destroy you. Ẹ bá àwọn agbẹ́yàn jáde wọ́n bà yín jẹ́ wọ́n bà yín jẹ́ ni. Àwọn ọkùnrin ẹ̀mí sáà máa ní wọ́n ń bà wọ́n jẹ́. Àwọn sáyà máa ní wọ́n ń bà wọ́n jẹ́ wọ́n bà yín jẹ́ wọ́n bà yín jẹ́. Àwọn èèyàn kàn tẹ̀rẹ̀ bóyá àwọn èèyàn foolish. Do you know what? It's because it's a, it, they are in Nigeria they become people in Nigeria and people in Nigeria they cover things they love wọn ò gbúdọ̀ sọ torí ẹ̀ lè ní kó lọ pa wọ́n dànù wọ́n mọ̀ mọ́ máa ń cover her sí ni bí ẹnìkan tó wá expose MC of recent tó wá ní ẹ ọkọ tó bọ́lá lòun máa lòun lòun tó bá tún sọ̀rọ̀ àjálẹ̀ MC òun máa bú ẹni òun máa bọ̀ máa wò pé lè wọ́ ó máa jẹ̀yà ẹ gbogbo yín tẹ̀ sọ̀rọ̀ ọmọdé tó bùrọ̀kọ̀ tó wẹ̀yìn wò ni ọjọ́ kankan lọ olúwẹ̀rẹ̀ ń pààyàn gbogbo nǹkan tẹ̀lé pẹ́ fẹ́ ṣe láti fi hàn láti rò pé ẹ fẹ́ fi destroy mi màá rí màá fi jó bẹ́ẹ̀ ni màá rí màá fi jó but ẹ̀yin máa sunkún who laugh last laugh best ayọ̀ ni tèmi máa já sí ẹkún dẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ̀sí rẹ́rìn nínú ìkà tẹ̀sí ẹkún ni story yìí sì máa end sí you don't do evil because the country is for everybody it's not for you alone Lagos is for everybody the whole Nigeria is for everybody all Nigeria is not for you alone you don't take law into your hand you don't start killing people tó bá rè pọ́wọ́ èèyàn ò ká ẹ ìjọba àgbáyé tó bá wò pé táwọn èèyàn bá ń pààyàn tó ń fa yéèyàn ṣòfò tí wọn ò dẹ̀ rí sí ìjọba kan wà tó máa ń mọ́nítọ̀ tó dẹ̀ yẹ pé àwa wò pé ṣé ẹ̀yin lídà yẹn ẹ̀ rí sí so definitely you are behind it tó bá ti yá you pay for it when it is time you pay for it accordingly so there is a law àgbáyé ní board so there is no country every country wọ́n níbi tí wọ́n ti ń pàdé the whole world wọ́n níbi tí wọ́n ti ń pàdé so ti so far you are part of those country that always have a meeting you understand me on that place so there is something you must do to your citizen there is something you must not do to them okay you must not punish those who are not evil you must not kill righteous people you must not take law you must not allow evil to be numerous you must not allow people to be terrorizing you must not allow people to be destroying others you understand me so if you leave them you let them be continue to do that then you pay for it you want to pay for it ni okay so don't ẹ má halẹ̀ mọ́ mi ẹ you are big to your pocket ni you have done evil to me anybody that have done evil to me you are not big you are small like a rat rat báwo you are small like a like like hound hound ni kò ń ṣe rat tún tobi. ẹ kéré era okay don't be begin putting your chest like this like pe you are big big to who you are not big to me to God you are very small okay you are very small if you are doing evil to people and you want people to be crying because we are saying the truth you are small you are not big alright olóyìnbó pọ̀ ìwọ tó o fẹ́ bú mi yẹn amúrọ̀bà olórí burúkú ẹ mọ nǹkan tó ń bọ̀ fún yín I tell you ẹ mọ nǹkan tó ń bọ̀ fún yín tẹ́ bá ti ní passport yín gbogbo ẹnikẹ́ni tó bá ní kẹ̀mí tí mo bá tí mo ti jókòó tí mo sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ business mi mo fẹ́ ọkàn mi ti balẹ̀ tẹ́ ẹ dá mi padà láti wá máa lọ ṣiṣẹ́ máa ṣiṣẹ́ ó máa san pàáwà fún mi ẹ̀yin náà máa dán wò tẹ́ ẹ bá dán dòwò ẹ máa lọ kú ìkànnì máa múnú méjèèjì nígbà kẹ lọ kú àbí kẹ wá dán nǹkan tẹ́mi náà dán wò bí láti sì gbẹ́mi náà ṣe ń ṣiṣẹ́ tí mo padà wá di ọmọ ọ̀dọ̀ ẹ̀yin náà máa dán wò àbí kẹ kú option méjì péré tó wà fún yín nìyẹn gbogbo yín náà tẹ̀dẹ̀ sí ṣakọ tínú yín nígbà àti ìṣòwò tí bàbá ọmọ ti tẹ̀ yẹn mo I tell you I tell you you are still going to be your your partner is going to die your partner is going to die the bàbá ọmọ mi tó kú yẹn kò ṣe partner mi mọ́ kó tó kú I'm being single before he die and he, and he, before he die but you know what he's been he also ó ti ó ti ó ti fẹ́ lomi ṣùgbọ́n you know what I want to tell you something do you know what do you know what he's the father of my baby for him, gbogbo yín tẹ̀ sí yọ̀ yẹn tẹ́rù ọ̀bí ìranu ṣúgà you cannot do it and go scot free mi ò fi ṣeré irú ẹ̀ tí mo ní mo rí tí mo ní wọ́n pọ̀ sí òdìdẹ́ ọlọ́ọ̀dẹ́ màá jẹ́ ẹni tó bá purọ́ kó má dà fún mo rí ìran yẹn mo rí many times bẹ́ẹ̀ ni mo sọ mo rí ìran yẹn many times ẹ rò pé rọ ni it will surely come to pass because you are not yet repented bẹ́ẹ̀ ni mo sọ ẹni bẹ́ẹ̀ ni oníkálukú yín kẹ́ lọ wá business ṣe àbí kẹ́ lọ sá broad kẹ́ lọ máa kẹ́ lọ tètè máa lọ wá fàtà àbí kẹ́ lọ dá business lẹ́sìn because àṣírí yín ó ti tú. all right okay mo ń bọ̀. Yeah. mo ti ṣí i open it. torí Buhari bàbá I mean our president wa gan Buhari bàbá Buhari ọlá ọlọ́run àti ọlá yín ni ọlọ́run fi gbé débẹ̀ so èmi ò ní láti bá direct yẹn síbẹ̀ anything tí a bá fẹ́ sọ ẹni tó bá mọ̀ wọ́n rí o bó jẹ́ nìkan mo fẹ́ kí ṣàtì yẹn ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó débẹ̀ yẹn bó jọ́dọ̀ wọn nìkan bó jọ́dọ̀ wọn nìkan ló dé honestly speaking things must be done about these things that is happening in Nigeria wọ́n ṣe àwọn union nìkan o ká máa sọ ṣùgbọ́n ti union yìí mo fẹ́ sọ lọ́tọ̀ gédéńgbé ni wọ́n ń pààyàn káàkiri wọ́n ní wọ́n ń jí èèyàn gbé wọ́n wá di pé kó máa parọ́ mọ́ ara wọn kó máa ṣe oríṣiríṣi kó máa ṣe bó ṣe wù wọ́n èmi nínú wọn lè lọ pààyàn kan kọ́ ní kẹ́nìkan nígbà kan a gbọ́ tí àwọn kan jáde tí wọ́n ní kì í ṣe ẹnìkan lóníkọ́ lọ pa ẹnìkan pẹ́ẹ́nìkan lóníkọ́ lọ pa ẹnìkan wọ́n wá ń pa àwọn èèyàn bí ẹni tí wọ́n ń pa ẹdìyẹ bí pé wọ́n ń pa ẹran láì bò jọ wọ́n lójúmọ́ àwọn ló lè rìn bó ṣe wù mọ́ ó wá di pé ìlú ilẹ̀ ní èkó particularly ó wá di ibi tí àwọn èèyàn ò lè rìn mọ́ tí wọ́n ṣe ń sọ ni o torí èkó yẹn náà mo kọ́lé sí street tí sáré àkọ́lé sí nígbà tí mo dẹ̀ ṣe tán wọ́n ní kí n fò kí n nìṣó èmi bọ́lá fọláṣadé mo ṣe omi sí street mi náà mi ò ṣe politician mi ò dẹ̀ kì í ṣe anything ilé kókó sáré à mo gbébẹ̀ mo rẹ́ǹtì bẹ̀rí ó ṣe many things fún mi ó kó ẹrù mi mi ò tí ì lówó ilé mi tán nígbà tí mo parí ilé ó gbalé lọ́wọ́ mi àmì ilé yàrá yẹn ó kó gbogbo ẹrù bẹ̀ ó fi tọrẹ fún ọmọbìnrin mìíràn ó dẹ̀ tún fi owó ilé mi kò dá padà fún mi still yet ó tún ní kí n fò kí n ṣó ó wá fi ilé yẹn rent owó ilé yẹn kọ ọdún kan àtòṣù mẹ́rin nígbà tí mo kúrò bẹ̀ mi ò dẹ̀ tí kúrò mo sì lé mi wọ́n tẹ gbogbo law yìí into their hands many many things like that wọ́n ṣe fún àwọn ènìyàn ní ìlú Nàìjíríà tọ́yẹ́ pé ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tó bá ń pààyàn nìkan ló wá rìn káàkiri sáà sáà ẹjọ́ sáà ìjọba democracy la wà ẹ lè rí pé tí ó bá jẹ́ pé báyìí ni ó ṣe fẹ́ máa lọ ní ìgbà táyì náà bá máa di president ó máa bad gan wọ́n máa fọ́ ìlú mọ́ yín lórí wọn ò ní jẹ́ kó ṣeé ṣe fún ẹ̀yin náà kò ń ṣe tẹnu o a sọ pé kí wọ́n lé wọn torí pé ní ìsìn tabarí kan lé wọn wọ́n lè lára ń ta wọn nítorí pé MC ẹ̀ ń gbà tó ti dìgbẹ̀ láwọn tí Bọ́lá ò lówó lọ́wọ́ mọ́ tí wọ́n ti bá gbó kan ẹ̀ ló ṣe ní pé kán lé gbogbo wọn no but afẹ́kẹ́ bá wa kọ́ọ̀pù wọn kẹ́ẹ̀pẹ̀ wọ́n ń tó ọjà ẹni ẹni olórí kan àti níbi kan tó bá ti ń pààyàn kó gbé sínú ẹ̀wọ̀n ni kó gbé ẹlòmíràn síbẹ̀ ìjọba kíjọba tó bá wà nílé jẹ tó kàn jẹ́ pé àbíkò kíkọ̀ tó bá fi àwọn èèyàn sí pé kó máa jẹun tó jẹ́ pé láti máa ba ayé èèyàn jẹ́ àbí láti máa pààyàn kó máa fi èdè èèyàn ṣòfò mo rí pé ìṣe very very bad thing kò ń ṣe ń tó dára rárá kò dára ó sì ń ba orúkọ yín jẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Bọ́lá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Bọ́lá Tinubu tẹ́ ẹ jẹ́ Tinubu ní Èkó yẹn náà ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí fi àwọn èèyàn ṣe òfò lójú wọn nílẹ̀ ìkú ẹ̀gìrì ẹ má bínú kó dàbí òwe wọ́n ní wọn kì í fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dù àwọn eléyìí wọ́n ṣe é ṣe yẹn wọ́n ń tẹ̀yìn lójúmọ́ lẹ̀sà wọ́n rí yín fí nígbà tẹ wà láyé tẹ wà láàyè tí wọ́n sì ṣe tí ò. ìtẹ̀mí bá wá sọ nípa wọn náà wá sí pé Auto ń bú aṣíwájú àwọn tó ń borúkọ aṣíwájú jẹ́ tó ń kọ̀ sí wàhálà fún aṣíwájú tó ti sọ aṣíwájú ní àgbáyé torí pé wọ́n ti wíìlì gbogbo àwọn bad child bad boys and bad girls of Nigeria sí ọrùn aṣíwájú they list him as a terrorist àwọn tó sọ wọ́n ní orúkọ burúkú wọn ò bá wọn yẹn jà Bọ́lá Fọláṣadé tí mo aṣáálì fẹ́ ire fún gbogbo ènìyàn èmi yẹn ni wọ́n ń bá jà ẹ jọ̀ọ́ káwọn èèyàn ẹ má bẹ́ mi jà mọ́ o mi ò bẹ́ níbo di o ẹ má anybody má bẹ́ mi jà mọ́ kọ́níkálukú lọ mú àwọn gúrùpù ẹ̀ kọ́ lọ mú àwọn ẹgbẹ́ wọn ọkùnrin kọ̀ọ̀kan tó bá ń bọ́bìnrin jà sí the person is a coward any man tó bá ń bá obìnrin èho mi ọmọ ọlọ́run ọmọ kékeré jà ẹni yẹn is a coward ó ti yé níjọ́ yẹn ń sìn politician mo rí Dino Melayo ó ń bú aṣíwájú Wàsíù Àyìndé ẹgbẹ́ lẹ́ máa jọ jẹ́ ẹ máa jọ ń pín obìnrin tó ní ó yẹ kó mú aṣíwájú kó mú Dino Melayo kọjọ máa bára wọn fà á tọ́ra lágbára làwọn méjèèjì wọ́n wá mú kẹwọ́n ní òwá ní dé àwọn èèyàn àtẹ̀mísí wọ́n ní àwọn èèyàn kọjú sí èmi náà máa kọjú sí ẹ lọ bá àwọn ara yín politician APC àti APC PDP tẹ bá ti fẹ́ jà ẹ bára yín jà àwọn tọ́ọ̀gì ti yín àti tọ́ọ̀gì ẹ̀mẹ́ kẹ máa bára yín jà ọ̀rẹ́dẹ̀ tún ni àwọn ọ̀gá méjèèjì ẹ má bẹ́ mi jà kò sí kankan nínú nǹkan tẹ̀mí kò sí kankan tí mo mi ò ṣe pọ́lítíìsì mi ò jọ̀wọ́ nàìjíríà rí ìyá nàìjíríà kó dẹ̀ da lè mi ṣe mi ò dẹ̀ jọ̀wọ́ wọn rí nítorí ẹ̀ tún ṣe fún mi wọn ò dẹ̀ sán padà fún mi ẹ fèsì ara yín ẹ̀yin politician ẹ má fèsì mi mọ́ iye dà mí láàmú mọ́ iye dọmọ mi láàmú owó tí wọ́n gbà lọ́wọ́ mi ọgbọ́n nǹkan tó ti ṣe fún mi àwọn tí ẹlòmíì tí wọ́n ṣe nǹkan báyìí fún wọ́n ti sù wọn wọ́n ti gbowó wọ́n ti sanwó lá fún wọn èmi ṣe ni wọ́n fìyà jẹ mí lójoojúmọ́ èèyàn ilé tó náà rà ń sìn wọ́n sọ nǹkan sọ ni mo sọ ọ aṣáájú wọ́n ní àbújá wọ́n ní eh, wọ́n lábújá ni wọ́n ti ra lé mi ò fẹ́ sọ pé kán ọ̀rọ̀ ìpè bẹ́ẹ̀ máa dárúkọ ẹnìkan ní ò ní ìdí orúkọ ẹnìbọ̀dì rà dá ní ò gbowó èmi dẹ̀ mò ń ṣe eléyẹn lọ mi ò dẹ̀ ta lé ẹni tó bá ti gbowó tó bá ta lé tó bá lọ lé ẹ lọ gbà á ẹ bára yín fèsì ara yín kẹ má bàa lose ṣé ẹrẹ́ni tó bá ti ń fẹ́ lọ tó fẹ́ other people náà dẹ̀ wà lórí tájẹ̀tì ó máa ń wo wájú ni kó má bàa lose tẹ́rí gbogbo èyí tẹ́ ń wà dísà tó ń dísà tí wá sọ́dọ̀ mi tíìmù tẹ́ bá belongs to àtẹgbẹ́ àtàwọn tẹ́ bá ń tẹ̀lé lẹ́yìn if you don't be they will lose if you continue to disturb my life any team any politician that fight me will lose kò sí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó lẹ́yìn ẹ̀ tó bá kù díẹ̀ kó win tó bá tó wá win àá kú kò ní débẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti support mi fún oore tó ní gbogbo ohun tí wọ́n sọnù lọ́wọ́ mi tó gbà sọnù lọ́wọ́ mi kí n rí kí n padà kọ́kàn mi balẹ̀ kínú mi dùn ẹ̀dá bẹ́ẹ̀ máa jẹ́ orí òkò ní jẹ́rù ẹjọ́ sà bàbá aṣíwájú ṣe ti bí mo ṣe àdírẹ́sì yín four years ago five years ago bí mo ṣe àdírẹ́sì wọn rè ọmọ wọn gangan gangan tó ń jẹ owó nàìjíríà tó ń jẹ owó gbogbo nàìjíríà kò ṣe wàhálà tí mo ṣe kí ló dé tí èèyàn bá wáyé tó bá náìsì ṣó ṣé wọ́n ní kó kú sínú wàhálà ni kí ló dé tí olódodo ò fẹ́ lẹ́ni ní orílẹ̀-èdè nàìjíríà olódodo ló qualify fún ìfọ̀kànbalẹ̀ olódodo ló qualify fún ilé tó dáa tó wó mọ́tò tó dáa olódodo ló qualify fún ìrọ̀rùn olódodo ló qualify fún ìfọ̀kànbalẹ̀ torí tí wọ́n bá pọ̀ láwùjọ àwọn tó bá jẹ́ olórí ní ìlú tí olódodo bá wà ọkàn olórí náà máa tún balẹ̀ bẹ́ẹ̀ ni olódodo bá pọ̀ lórílẹ̀‐èdè àwọn tó bá ṣe olórí wọn máa ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run á dẹ̀ máa múùfù níbẹ̀ irú wa ni wọ́n fẹ́ láwùjọ àwọn tó bá ti jẹ́yàn burúkú tí wọ́n bá ti ní wọn ronú kúwàdà ẹ̀sọ́ wọn sẹ́wọ̀n kó lọ kú tí ẹjọ́ bá dẹ̀ kú kó lọ ronú kúwàdà tó bá pẹ́ lẹ́wọ̀n dáadáa to deny from many things they go to repent don't boost ego of people who are bad in society don't boost their ego destroy their ego okay don't let any evil people be telling you that you are their father you are their mother you are this and that I don't have a bad children I don't associate with bad people if you cannot repent from I can preach to them because Jesus say òun ò condemn wọn but ètò bá ronúkúwàdà ni èyí tí o bá ti ronú kú wàdà máa kúkú yà ó ti yé if you are not ready to repent leave me let me be your evil don't play game with me and burst your ass on Facebook mo sì ní mọ́ audio i mean vn láti play hmm. ọmọ yẹn mi ò kàn fẹ́ bá tiẹ̀ jẹ́ ni toró fún mi ní ọ̀rọ̀ kan nípa bàbá Ọbásanjọ́ ọmọ tí wọ́n ń pè ní ọmọ kéwọ̀ tó pè ní yẹn ó sọ ọ̀rọ̀ kan pa bàbá Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀ ni mo fẹ́ kán ti gbọ́ but mi ò fẹ́ play ẹ̀ torí wọ́n bàbá ni mo tún bá bọ́tọ̀ ọmọ náà jẹ́ ṣebí tẹ́mi sí nìkan ló kàn sọ àti ti ti bàbá ọ̀gá ẹ̀ ó ti yé hmm. mo ní àti àwọn orders wọ́n gbé wá káwọn èèyàn lè mọ àwọn tó jẹ́ ìṣòro wọn kó pé Bọ́lá Fọláṣadé ni ó ṣe problem anybody and I don't want anybody kan máa play politics kan máa sọ pé wọ́n fẹ́ forí ẹnìkan dé àjọ kí ló dé tẹ́ fẹ́ forí ọmọ ọlọ́mọ dé àjọ táwọn tó ní mi kò bá value mi mo value ara mi mo dẹ̀ value ọlọ́run dẹ̀ value mi nobody can use my head for water ikú oníkó ò ní jẹ́ tèmi kò lè ní jẹ́ tọmọ mi ẹ jọ gbogbo ẹni jẹ́ the man if you talk you talk about MC talk about union people they going to kill your son gbogbo iná máa parẹ́ po go and write it down gbogbo iná máa parẹ́ po gbogbo iná máa parẹ́ po you don't know anything yet everybody kàn fi ẹ̀jẹ̀ sínú oníkálukú kàn tutọ́ funfun jáde ni olúkálukú fi ẹ̀jẹ̀ sínú wọ́n tutọ́ funfun jáde bẹ́ẹ̀ ni olúkálukú àwọn èèyàn tẹ́rí náà wọ́n fi ẹ̀jẹ̀ sínú wọ́n tutọ́ funfun jáde ni everybody has their mission okay so tẹ bá rò pé ń ṣe burúkú you think you are hiding you think people don't see you ẹ máa máa jáde sórí facebook torí pé wọ́n máa fún yín thirty thousand One place ní sọ́wọ́ ojú títì wọ́n máa fún yín thirty thousand every week ẹ máa ti bìlí pé ẹ̀yin náà ń gba sálámì kan ẹ máa sọ pé ó ń kúrọ́mọ́ wọn abatẹnijẹ́ bẹ́ẹ̀ ni kó lọ́rọ̀ wa wọ́n ba ti ń jẹ́ àbí wọ́n kúrọ́ mọ́ yín wọ́n kúrọ́ wọn ò ṣe kúrọ́ mọ́ àwọn ẹlòmíì ẹ̀yin nìkan náà kúrọ́ mọ́ wọn ò ṣe lọ́gbọ́n mọ́ haúsá kan kúrọ́ mọ́. bàbá aṣáájú fídíò yìí lára àwọn tí a ti ṣe tẹ́lẹ̀ náà ni tá a ti sọ many many things torí mo máa ti sọ ẹ ó bú aṣáájú gbogbo ń ta sọ fún aṣáájú láti fi ẹ̀pù wọn gan nígbà tí àbíyàn wọn bá dé wọn ò ní rí yẹn ó bú aṣáájú o ó sọ̀rọ̀ aṣáájú o because they want aṣáájú to be here ìyẹn náà máa gé torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ pé irọ́ léwé fún yàn anyway èmi fẹ́ máa fẹ́ lè ṣe lọ ìjọba nàìjíríà buhari yínká tnt ó nídìí ṣàríà lọ ọmọ tí wọ́n ló bá já sùn ọmọ náà òun náà ń ṣe bí wèrèwèrè tó lóun ẹ̀jọ́ ìyá ajá oko ajá òun náà gbúdọ̀ lọ sẹ́wọ̀n àbí kán sọ̀kò fún gbogbo wọn bẹ́ẹ̀ ni mi bẹ́ẹ̀ ni mi i have no mercy on evil bẹ́ẹ̀ ni again thirdly ẹni tó lajá should be sentenced by hanging bẹ́ẹ̀ ni and um, ajá náà should be also stone to death kan kan pa ajá ògùn wọn máa ń pa náà ni that's it sharia law i'm going to support sharia law when it is time for all this nonsense tí yorùbá àti nàìjíríà tó ń ṣe sharia law yes ó dà pé tí wọn báyìí tí ṣe because wọ́n bá ti ń ṣe gbogbo orí burúkú yẹn some Christians will not talk about it they will just máa ma gbójú ni kò kàn wọ́n ni muslim wo gbogbo wọn máa ṣe bí ìranú ṣúgà wọn kò ṣe wọ́nranwọ̀nran ba orúkọ orílẹ̀-èdè náà jẹ́ wọ́n máa gbé gbogbo òṣì yẹn iná máa máa jẹ́ kó wò àwọn èèyàn máa transfer gbogbo àwọn nǹkan tó máa jẹ́ kó orílẹ̀-èdè da àwọn èèyàn máa send ẹ̀ lọ sókè òkun wọ́n máa divert ẹ̀ orílẹ̀-èdè náà máa pọ̀ gbogbo àwọn èèyàn máa kú we say no to batting we say no to all this nonsense anybody tó bá ti ń gbé story to distract people there should be gbogbo story distraction yẹn tí wọn ò lè sọ tó ń ṣẹlẹ̀ nílùú tó jẹ́ pé Ba lú ẹ dáadáa báwọn ṣe lú ẹ áàdìwọ̀ ṣe yọ̀dí sí ó yọ̀dí báyìí ṣẹ́ni tó bá lọ bí iṣẹ́ lánàá nígbà tí mo lọ bí iṣẹ́ mo dé lánàá sí òtútù mú mi bí ṣe fẹ́ bọ́ta ọlọ́run ló yọ mí tí mi ò jáde mọ́lẹ̀ mo jáde lé nígbà tí mo fe lọ ṣe kíní tí mo fe gbẹ́sẹ̀ ba ṣe ni mo tún jáde mọ́lẹ̀ Aso mi tutù lẹ́yìn so ṣé ẹni tó bá lọ bí iṣẹ́ ń sìn ó máa dé àbí tó eh, tíṣẹ́ bá wà lórí èdè rẹ̀ ẹ máa sọ pé ọkọ ni wọ́n lọ dọ́yàn dídọ́ ni kíríkọ́ kìnìkan pápá wọn kọ́kọ́ wọn ṣàríà lọ we need it in your land simple as that èmi fẹ́ lè ṣe bá ní má dèmi òdìdé bá bẹ́ẹ̀ ni ìgbà mìíràn àdúrà wà ìgbà míì toró òkan lè máa wà tó bá ń gbàdúrà sí thirty náà twenty náà ni tó bá jẹ́bi okó àtìwòye wọ́n máa kún bẹ́ẹ̀ ni pásítọ̀ máa wà ń bẹ́ẹ̀ wòlíì wà ń bẹ́ẹ̀ àfọ̀n àfáà wà ń bẹ́ẹ̀ ní àwọn tó wo yín ká wọ́n ń ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ pátá nàìjíríà ń bàjẹ́ lójoojúmọ́ wọ́n máa sọ pé ẹnìkan láfẹ́ ẹnìkan láfẹ́ torí pé wọ́n máa bá wọn cover àsìn wọn tí wọ́n ti mọ̀ pé bàbá yẹn ti dàgbà wọ́n ti ní ẹ má bínú bàbá o wọ́n ti mọ̀ pé bàbá mẹ́ni ti ẹjọ́ pọ̀ ẹjọ́ pọ̀ níwájú ẹjọ́ pọ̀ níwájú ọlọ́run ó kọjá ẹjọ́ sìgá àti gbó ẹyọ ẹni tó mọ̀ cover àsìn wọn wọ́n máa sọ bí èrè mi ṣé nàìjíríà jẹ́ ti nìkan ni orílẹ̀-èdè náà ọlọ́run ṣe ó ní máa gbà á lẹ̀ lọ́wọ́ gba àwọn agbára káká tó mú orílẹ̀-èdè náà sùn àti gbogbo àwọn èèyàn tó fi ìbòjú òkùnkùn tó fi bòyàn mo rí mo rí pé wọ́n ju Buhari sínú òkùnkùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe jù sínú òkùnkùn náà nígbà tí wọ́n jù sínú òkùnkùn bọ̀ mo rí ìbọn písù lọ́wọ́ Buhari mo dẹ̀ rí pé ìsọ́ntì seriously ìsọ́ntì seriously tán bá ti ní àwọn kan wà mí kan ìsọ́ntì seriously tó bring them down mo dẹ̀ rí pé òkú pọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni mo rí mo rí písù lọ́wọ́ Buhari bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ jù sínú òkùnkùn and he was going going around and he was now doing it alone not doing it alone. That is to say, a lot of people are behind the killing of Nigeria, and some people are hunting to bring it down. And I tell you at the end of everything, mo rí pé òkú pọ̀ lẹ́yìn but wọ́n wọ́n fi but mo dẹ̀ rí after some time mo rí pé ó disappear gbogbo ẹ̀ wá dákẹ́ rọ́rọ́rọ́ àwọn tó ń pààyàn àti gbogbo ẹ̀ náà wọ́n dẹ̀ disappear wọ́n wá ogun yẹn wá ó máa lọ ó máa lọ aláti mo rí yẹn pé mo sọ níbẹ̀ ìbínú mo rí Buhari wọ́n wọ jàlámíà mo rí pé ó dẹ̀ hunt alone he hunting alone he with peace ìhántìnì lò tí mo rí nìyẹn ẹni tó bá tún mọ ìtumọ̀ àlá kó sọ fún mi tí wọ́n bá sọ fún mi pé Buhari he listen especially to whatever I say they listen because a lot of people the trouble that Nigeria is facing some people don't even like it àwọn èèyàn tó dẹ̀ ṣèjọba náà ọkàn wọn ò balẹ̀ wọ́n lè ní owó wọ́n lè kówó pamọ́ wọn ò gbádùn ìṣẹ́jú kan àwọn tó bá tún fẹ́ lọ gan wọ́n kàn fẹ́ lọ kọ́ba gbogbo ìdọ̀tí tó bá wà lẹ́nu káṣí mi má tù káṣí mi má tù ni majority ń lọ láti lọ ṣe pété lè bá lọ ó lè má fi bọ̀ mi ó lè lọ prove mi that's why many people coming out ta ló dìdì ń lọ sórílẹ̀-èdè nàìjíríà tó fẹ́ lọ ipò yẹn láti lọ gba nàìjíríà sílẹ̀ but nàìjíríà need to be delivered God Almighty will deliver Nigeria from that evil evil is on the throne not evil kì í ṣe pé bóyá lọ́wọ́lọ́wọ́ báyìí o but there is a evil there is a con oh my god the lord will deliver the land but today ó lè jẹ́ lálẹ́ ó dẹ̀ lè jẹ́ lọ́la àdúrà ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n nígbà mìíràn a máa nídìí láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sharia law must carry Yinka nílẹ̀ yorùbá wọn ò ní ṣì kankan sí buhari must do something about Yinka they say Nigerian ladies they are sleeping with dogs and they are announcing it on facebook it's a taboo bible against against it and Ukraine against it even the law of the country of Nigeria against it and also against it say no to evil say no to this atrocity it's causing trouble yes it's a distraction for people to be passing our resources to other places for Nigeria to remain poor say no to bad thing I say no to killing. I say no to terrorism. I say no to armed robber. I say no to all bad things. I say no to corruption. I say no to trafficking. I say no to even drug Any evil, I say no to them. I say no to evil. I say no to violence. I say no to killing. I say no to terrorism. I say no to evil people. Say no to fraudsters. Bye for now.